year. òde o òdòdè o Michael Adédè o òdòdè o. bá wa sọ̀rọ̀ lọ àdóde o ẹ kú iṣẹ́ ọpọlọ àwa lódòde o àdóde o ẹ wá gbọ́ ọmọ wọn ló dúró wáyé mo bá ròde ọmọ wọn ló dúró wá mo kí ẹ dáadáa odò ọwọ́ mo nílé ọláyé mo bá ròde àdàdà bàbá mi máa bá wa sọ̀rọ̀ so ọmọ aródò joyè nígbẹ̀yìn mo kì í yẹ kí yẹ sà ọmọ onígbò máyàmáyà onígbò máyà sùn ọmọ onígbò máyàmáyà ọmọ onígbò máyà tọ̀ ọmọ onígbò owó abarajọjọ bí ewé ìgbà Michael Adé òdòdó asọ̀rọ̀ mọ́mọ́ sọ́tànà tí gòrèdè ìfàgọ́gù ló ní kí n máa ké dáadáa ẹ jòkó ẹ mú kálẹ̀ sílẹ̀. ètò lóríṣiríṣi ẹ wá gbọ́ lọ́dọ̀ wa ètò àgbọ́fikọ́gbọ́n ẹ tẹ́tí sílẹ̀. ọ̀rọ̀ nípa ìmọ̀ nípa Yorùbá àṣà àti entertainment lóríṣiríṣi sport and music ló lóríṣiríṣi o Michael Adóde o Odòde o. Bọ́láwẹ̀ tí mò ń pariwo wípé ẹ máa gbọ́ Michael Ọlá. Michael dòde o, ó dòde o, Michael dòde o, ó dòde o, Michael dòde o, ó dòde o. ọmọ olówó gúngúnà ọmọ onílé ọlá Michael Ọlá TV òdòdè o lórí Instagram lórí Facebook lórí YouTube àti lórí Twitter a wà lórí TikTok lórí gbogbo ayélujára bí ajere ẹ̀tẹ̀ tí ẹ gbọ́ lọ́mọdé àtàlàgbà Michael Ládòdè o òdòdè o Ọlábánjí dòdè o òdòdè o Ifá lọ́gùdòdè o òdòdó ẹ ìwọ tí o ti pèdè fọmọ elédè rẹ o pèdè lọ́wọ́ mi lédè o tún fi fọmọ elédè lédè jẹ Michael Ládòdè o òdòdó o tọmọdé tàlágbà ẹ wá ẹ wá kọ́gbọ́n o lọ́kùnrin àtòbìnrin àní ẹ wá kọ́mọkúmọ o ìmọ̀ lóríṣiríṣi ẹ wá gbọ́ ká sọ̀rọ̀ kó dáńtọ́ tiwa máa ní ká sọ̀rọ̀ ká fapò mọ́ òkun yọ tiwa máa ní. Michael Adode o Odode o Michael Adode o Odode o. ẹ kú alẹ́lẹ́ ẹ kú dédé wòyí ẹ bójú ọjọ́ ṣe rí ẹ kújọ́ mẹ́ta mo sì kí gbogbo wa káàbọ̀ sórí ètò ó nídìí tí mo ṣe dá orin ọ̀hún dúró níbi tí mo ti dá dúró ìdí pàtàkì ni pé mi ò fẹ́ gbà wá lákòókò pàápàá jùlọ mo fẹ́ sáré sọ nǹkan kan ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe ń bẹ̀ wá láti bí ijọ́ mélòó sẹ́yìn pé kẹ́ dákun ẹ jọ̀ọ́ ẹ ro tọlọ́run ọba Elédùmarè mọ́ mi lára Hmm, ṣẹ́rí arábìnrin tó ń pèdè tó ń kọ orin tí mo fi ń ṣe jingles tí mo fi ń wọlé yìí ẹni tí gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ mọ̀ sí ọmọ mi àbúrò mi um omidan Ọládèjì Bọ́lá White um ó ṣe àwo orin kan tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ fi lọ́lẹ̀ ọjọ́ kejìlá oṣù kẹrin òun ló fẹẹ ṣe é yóò sì jẹ dídùn inú mi yóò dùn mọ́ mi gidigidi fún gbogbo ẹ̀yin tí Ọlọ́run ọba bá fi sí lọ́kàn láti bá mi nawọ́ sí wọn níjọ́ yẹn láti bá mi ràn án lọ́wọ́ ó wù mí inú mi á dùn yóò jẹ dídùn inú mi pé nínú ìrìn àjò ìgbésí ayé arábìnrin nínú ìtẹ̀síwájú àti ìdàgbàsókè ẹ̀ yóò wù mí pé kọ́ porí mi pé èmi náà dùn bá rìn mọ́ tòsí ni mí wípé a mọra wa a múra wa gẹ́gẹ́ bí tẹ̀gbọ́n-tàbúrò bí bàbá àtọmọ ṣùgbọ́n kò kábàámọ̀ um yóò wù mí bẹ́ẹ̀ èmi ò wá dámọ̀ nǹkan o mi ò tó nǹkan nítorí pé kí ni èèyàn láṣọ tèmi náà tí mo fi ń bora bí mo bá ń yan fandafanda bí mo bá ń ró bí ẹdun tí mò ń dá bí ẹdun ẹ tí mò ń lọ tí mò ń bọ̀ hmm, ọlá gbogbo yín ni mo fi ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe torí ohunkóhun èèyàn láṣọ mi tí mo fi ń bora mo wá fẹ́ bẹ̀ yín mo fẹ́ rọ̀ wá ẹ dákun ìfẹ́ tẹ́ ní sí mi tẹ́ fi ń bá mi rìnrìn àjò tẹ́ fi ń bá mi lò ó fi jẹ́ pé ẹ máa ń nawọ́ sí mi ẹni á Dr. Michael àgbà ń bẹ̀ òun wá bẹ̀ wá mo rọ̀ wá gbogbo ẹni tí ọlọ́run bá fi sí lọ́kàn gbogbo ẹni tí ọlọ́run bá fún bó bá di on the twelfth of April nígbà tí ìyáàfin rárá omidan ọmọbọlá ọládèjì tí gbogbo wa jọ mọ̀ sí bọ́lá white tí wọ́n bá ń ṣe ìfilọ́lẹ̀ àwo wọn yóò wù mí tẹ́ bá lè bá mi dá sí i kẹ bá mi gbé wọn lọ́wọ́ sókè gbogbo ẹni tọ́lọ́run ọba bá fi sí lọ́kàn láti bá mi dá sí fún wọn níjọ́ yẹn láti ràn wọ́n lọ́wọ́ inú mi á dùn wọ́n á mọ̀ ọ́ lóore mo tiẹ̀ fẹ́ jẹ́ kóun náà feel impact pé mo mọ̀ yàn mo fẹ́ kó feel ẹ̀ níjọ́ yẹn mo fẹ́ jẹ́ kó mọ̀ kò sóhun tó kéré o ohunkóhun tí ẹnikẹ́ni bá lè fún níjọ́ yẹn ni bó bá dijọ́ yẹn bọ́n bá ti ń ṣètò òun fúnra rẹ̀ yóò fi ibi tí ó fẹ́ kí àwọn èèyàn fi gbogbo ohun tán bá fẹ́ fi ràn án lọ́wọ́ sí yóò fi kalẹ̀ ẹ̀yin tẹ́ bá wá fẹ́ jẹ́ pé à èmi fẹ́ jẹ́ kó mọ̀ pé torí Dr. Michael Ola mo ṣe ṣe o ẹ lè tẹ àtẹ̀ránṣẹ́ síbi tẹ́ bá ti fi ránṣẹ́ kẹ́ jẹ́ kó mọ̀ pé omidan <laughs> Bọ́lá White èmi lágbájá mo fẹ́ jẹ́ kó mọ̀ pé ìfẹ́ tá a ní sí ẹni tó lóun mú níbi bàbá èmi náà ṣe báyìí fún ọ tó bá wù yín ni o tó bá wù yín tí ò bá wù yín bẹ́ẹ̀ kó pọn dandan ẹ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jọ̀ọ́ gbogbo ẹni tí Ọlọ́run bá fi sí ní ọkàn ẹ ẹ bá mi gbárùkù tì àgbọjọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí ìyẹn jẹ́ bó ṣe jẹ́ ká tó bẹ̀rẹ̀ ètò ọmọ Yorùbá ni mí gbogbo ibi tí n bá lọ gbogbo ibi tí n bá wà mò ń fọwọ́ ẹ̀ sọ̀yà mi ò fọwọ́ òsì júwe ilé bàbá mi ẹ já tún gbọ́ ohun tí qdot sọ. yorùbá ni mí o yorùbá àṣà mi mọ̀rẹ́ mọ̀rẹ́ o yorùbá hmm. èdè mi mọ̀rẹ́ kẹfà mi gbé lárugẹ ẹ wo òyìnbó fún mi ní pálí pupa mo mọ ibi tí mo ti wá hmm. èmi fẹ́ràn yorùbá tiwa mo fẹ́ràn àṣà wa kékeré mo ti mọ̀ pé wà ń bẹ lára èdè wa àwọ̀ funfun táwọn yẹn dáàbò ra lọ́fẹ́ fi ṣègbè wa ọmọ bàbá ló fatábàtọ́ sùn lọ tóyìnbó wọlé lọ́kẹ́rù. bóyìnbó fún mi ní pálí ìpupa mo mọ ibi tí mo ti wá èmi fẹ́ràn yorùbá àti mo fẹ́ràn èdè wa ẹ wò kékeré mo ti mọ̀ pé wà ń bẹ lára àṣà wa àwọ̀ funfun táwọn yẹn dáàbò ra lọ́fẹ́ fi ṣègbè wa bọ̀tọ̀ àwọn bàbá ló fatábàtọ́ sùn lọ bẹ́ẹ̀ lòyìnbó ṣe wọlé tán kẹ́rù lọ wọ́n kẹ́rù lọ wọ́n kó wa lẹ́rù lọ àṣà mi làdẹ̀ntìtì mi personality mi it give me spiritual intellectual and emotional ẹ dúró náà ẹ má yọ mí léyìn mi ò lè kúkú èyí wó màá ṣe di bàbá mi tí mo gbọ́ ṣóyìnbó gbọ́ yorùbá. ìyẹn jẹ́ bó ṣe jẹ́ mo kàn fẹ́ràn kí n máa fi orin yìí kí n máa fi ránra mi létí mo sì fẹ́ràn kí n máa gbọ́ gbólóhùn tí ọ̀gbẹ́ni qdot tí wọ́n pè láàrin gbogbo ibi tó wù ká lọ lágbàláyé gbogbo èdè tó wù ká gbọ́ gbogbo páálí tó wù kó ní kálukú wa ká mú dání ohun kankan ló ṣe kókó tó ṣe pàtàkì ẹ jẹ́ á pé okùn ò lè gùn gùn kó má níbi tá a ti fà wá gbogbo wa la níbi tá a ti wá ó tiẹ̀ ń tójọ́ kan jọ̀kan wọ́n sọ fún yàn pé ó yá kẹ́rù ẹ gbalé bàbá rẹ lọ tàbí tá a ti bí ọ lọ àfẹ́ ọ níbí mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni mò ń gbọ́ lẹ́nu jọ́ mẹ́ta táwọn èèyàn kan sọ wọ́n ní wọ́n ní káwọn èèyàn wa mọ̀ wá kọ́ mọ̀ wá sí jírá nílẹ̀ mẹ́ka pé wọ́n fún wọn ní físà ẹ ohun kan tó kàn wá sọ́kàn mi ni pé bí àpẹẹrẹ náà ni bí ẹnikẹ́ni ṣe lè sọ fún wa nígbàkigbà pé ó yá ikú òun nù lómi ẹ ṣáàmọ̀ pé ìṣọmọ bí bẹ́nikẹ́ni ṣe lè sọ fún wa wípé a fún yín ìwé ìrìnnà mọ́ ẹ má wọ̀lú wa mọ́ níbo la fẹ́ kọjú sígbà náà ìdí nìyí tó fi ṣe pàtàkì tó fi jẹ́ ojúṣe àtèmi àti ẹ láti rí i pé àjẹkánbalẹ̀ bàbá wa jẹ́ àjẹkánbalẹ̀ Yorùbá jẹ́ àjẹkáwọn ọmọ àjèjì bó tiẹ̀ jẹ́ pọ́pọ̀lọpọ̀ ti dà wa láàrin àjẹkánbalẹ̀ bàbá wa mọ́ wa lọ́wọ́ àjẹkán máa ṣe kí ni kán máa fi àṣà àti ìṣe wa kán máa fi ráre kán máa wá gbé nǹkan òní nǹkan kán máa gbé lé wa lórí um mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ojúlówó ọmọ ọkọ nílẹ̀ Yorùbá tẹ́ dúró tán yálà èèyàn rí yín ni o wọn rí yín ni o um ní gbangba ní kọ̀ǹkọ̀ ní bàbá ẹ sì ń ṣèṣe ọmọ ọkọ ojúlówó ọmọ ọkọ Yorùbá ẹ á máa júṣe fún gbogbo yín lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ojú ìtinú alẹ́ ojú òní tì kankan nínú wa mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò láṣálẹ́ yìí hmm. mo ń kí wa káàbọ̀ ẹ jẹ́ kí n sáré kí gbogbo àwa tí n bá rí mbẹ ta tó wà lórí ẹ̀rọ agbagbe ẹ ká sáré kíra wa ta tó wọnú ètò lọ gangan láì fa àkókò ṣòfò bàbá ṣe wá ń ṣe bẹ́ẹ̀ ẹ ṣe mí lóore ọ̀fẹ́ kan ẹ ṣe mí láǹfààní kan mo mọ̀ pé lẹ́ẹ̀ sú ẹ pín ètò yìí ẹ jẹ́ káwọn èèyàn rí toró ṣe pàtàkì ó pọn dandan mo fẹ́ pe àkíyèsí wa sáwọn kinní kan mo sì fẹ́ jẹ́ ká ronú lọ sẹ́yìn pàápàá jùlọ mo fẹ́ jẹ́ ká wò sàkún lọ sí ètò tí mo ṣe ní ọjọ́ sátidé tó kọjá ètò ọjọ́ sátidé tó kọjá ṣé ó ti di ìjẹrin lénìí mo fẹ́ jẹ́ kẹ́ wo àpẹẹrẹ ó ti pẹ́ tí mo máa ń sọ fún wa mo lémi nígbàgbọ́ nínú kinní kan pé tẹlẹdùmarè bá rányàn kan níṣẹ́ tẹ́ni náà bá ń jíṣẹ́ fún yín nítorí kó má bàa rújú nítorí pé kó lè bàa yé gbogbo wa kó má dàbí irọ́ á wáàyàn míì tí wọn mọra wọn rí tí wọn jọra wọn tí wọn bára wọn sọ̀rọ̀ tá a tún fi ṣe kíni tá a fi ṣàpẹẹrẹ pé iṣẹ́ tẹ́ni ń jẹ́ o bó bá fẹ́ rú yín lójú òótọ́ ni irú àpẹẹrẹ bẹ́ẹ̀ fẹ́ mú wá fún wa lénìí bí mo bá wá sọ ohun tí mo fẹ́ sọ tán ìwọ tó bá nírọ́ ni padà lọ wo fọ́nrán tí mo ṣe lọ́jọ́ sátidé kó fara balẹ̀ bí gbogbo ohun tí wòlíì ń sọ tí kì bá ṣe ohun tí mo sọ ń bẹ bí gbogbo ẹ ò bá jẹ́ hundred percent ninety percent ohun tí mo sọ ń bẹ ó wà nù ohun tí wòlíì yìí ń sọ fún mi tó ń sọ fún yín pé àwọn rí nínú ìran wọn fi hàn àwọn ẹ má gbàgbé èmi ti sọ fún gbogbo yín èmi ò kì í ṣe wòlíì o mi ò kì í ṣe aríran àmọ́ Elédùmarè ò jìnnà sí mi bẹ́ẹ̀ ni ó yé mi ó sì dá mi lójú yege bẹ́ẹ̀ ni Elédùmarè ò sì fi ọ̀nà kìrìsìtẹ́nì àbí ìlànà mùsùlùmí kó máa fi bá mi sọ̀rọ̀ àbí kó fi nǹkan hàn mí rárá n ò ṣe nǹkan kan tó special tí Elédùmarè ṣe ń mí sí mi tó dẹ̀ ń fi òye àwọn nǹkan kan yé mi mo sì ń sọ bẹ́ẹ̀ elédùnmarè dẹ̀ ń fi àpẹẹrẹ àtijẹ́ múlẹ̀ eléyìí tó jẹ́ kó dá mi lójú pé ẹ̀kànjẹ ló pọ̀ nínú ẹ̀sìn tá a gbé dání elédùnmarè ti fi sínú gbogbo wa ó ti fi sí ara gbogbo wa ṣùgbọ́n a kàn torí àtẹnujẹ àti ọ̀nà ẹ̀tànjẹ láti máa parọ́ tan àwọn èèyàn ni bélédùnmarè bá lè fi nǹkan hàn mí tí mo sọ tó sì dijọ́ kejì tí wòlíì ọlọ́run nínú ẹ̀sìn christianity tó sì ń sọ ohun tó jẹ́ pé gbogbo ohun tó ń sọ ninety percent ohun tí èmi náà rí tí mò ń sọ ni ó ń jẹ́ kí díẹ̀ múlẹ̀ fún mi ó fi ń yé mi pé kò di dandan ìgbà tí bá tó gbé ẹ̀sìn ẹlẹ́sìn kankan lórí tẹ́lẹ̀dùmarè tó bá mi rìn tí n bá parọ́ nígbà tá a bá jọ gbọ́ ohun tí wòlíì yẹn sọ ẹ̀yin tí ẹ bá mọ̀ pé òótọ́ ohun tí mo sọ bẹ́ẹ̀ lórí ẹ mọ̀ kọ sí ọdà kọmẹǹtì yín pé òótọ́ ni ohun tá a jọ sọ ńjọ́ sátidé ni ẹ̀yin tí ẹ bá wò àbí tí ò bá yé ẹ padà lọ wo ètò ọjọ́ sátidé tẹ bá wá wò ó tán ẹ padà wá fi kọmẹǹtì yín lẹ̀ nínú èpè nínú àdúà kẹ fi kan ránṣẹ́ sí mi gẹ́gẹ́ bí onírọ́ àbí gẹ́gẹ́ bí ẹni tí ẹ rí i pé ah, ohun tó sọ ò parọ́ lóòótọ́ ẹ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọbẹ Elédùmarè um ọba adániwáyé ọba adánimágbàgbé um tó ní níwọnba ìgbà tí mi bá ti kúrò nídìí ohun tá a fi rán mi àti ìlànà tá a fi lélẹ fún mi wípé ojú ò tì mí ohunkóhun ò sì ní ṣe mí láburú mo dúpẹ́ ẹ ẹ kú alẹ́lẹ́ mo kí gbogbo wa mo kí baálé ilé lọdẹ mo kí ìyáálé ilé mo kọkùnrin mo kóbìnrin mo kóyunnú mo káṣẹẹdì ẹ mo kí gbogbo lọ́balọ́ba mo kí gbogbo níjòyè níjòyè mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́ mo kí yín tológun tológun mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò tòní atótónu mi lásàálẹ̀ yìí ohun tá a ti ń sọ bọ̀ látẹ̀yìn ẹ nípa irọ́ tí wọ́n ń pa àti gbogbo ọ̀nà arúmọjẹ tí wọ́n ń gbà tá à ń sọ pé kẹ́yìn èèyàn kẹ́ ẹ lákíyèsí má jáfara òdodo ti ń fi ojú hàn òótọ́ ọ̀rọ̀ ti ń fojú hàn wọn láfa sọ̀rọ̀ lánàá àmì àfa sọ̀rọ̀ òjò kù ó lọ́lọ́run ọba ṣẹ̀rí òun àìkófánlẹ̀ ìfànṣẹ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ní tanra yín láti gbàrà tí wọ́n ti fi ọ̀rọ̀ léta pé wọ́n jí àwọn ọmọ kan kó ní ìpínlẹ̀ Kaduna ni mo ti ń pariwo pé irọ́ làwọn aráabí ń pa pé ó ṣeé ṣe lóòótọ́ wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ kan táwọn òbí wọn ò mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn kan mọ̀ ń pa ohun tó ṣẹlẹ̀ wípé kì í ṣe bó ṣe yẹ kó rí nìyẹn tó bá jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mo dẹ̀ ń pe àkíyèsí wa sí àwọn tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá bí ọdún mẹ́rin ọdún méjì sẹ́yìn pé ẹ máa ṣàkíyèsí àwọn numbers àwọn figures tí wọ́n ń pè ẹni tí ó bá parọ́ ní òní mi ò sọ bẹ́ẹ̀ ó ní ẹ máa ṣàkíyèsí àwọn numbers àti figures tí wọ́n ń pè pé they are too close to each other pé kí ló dé tí àwọn number, yẹn tí wọ́n ń rhyme tí wọ́n ń tally all the time then mo ń sọ fún gbogbo wa mo ní ẹ máa wo pattern tí wọ́n ń gbà ṣe àwọn kinní pé ó mú ìfura dání ọdún méjì sẹ́yìn wọ́n kọ́kọ́ ṣe ní ìpínlẹ̀ Borno lẹ́yìn tó kúrò nípínlẹ̀ Borno láàrin ọ̀sẹ̀ kan sí méjì wọ́n bọ́ sí Kaduna wọ́n kó àwọn èèyàn ọdún yìí wọ́n bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Kaduna wọ́n ní wọ́n kó àwọn ọmọ two hundred and eighty seven kò ju bíjọ́ mẹ́ta lọ wọ́n bọ́ sí Borno wọ́n kó èèyàn ṣẹtiri pattern yẹn tẹ bá dẹ̀ lọ wo àwọn numbers tí wọ́n ń pè all these numbers are close to each other mo ń pariwo mo ń ké tantan mo ní ẹ owó tí wọ́n náà ń béèrè yìí forty trillion mo ló mú ìfura dání mo ló mú ìfura dání pé eléyìí ti ń fìdí ẹ̀ lélẹ̀ pé àwọn aráabí ti ṣetán láti ṣiṣẹ́ àṣekágbá wọ́n wá fẹ́ gba owó ẹ worú owó tó ń béèrè yẹn owó tó ju bọ́jẹ̀tì orílẹ̀-èdè nàìjíríà lọ ìtì ẹ̀ ṣe ọ̀rọ̀ ọdún kan bóyá ọ̀rọ̀ ọdún méjì àbí mẹ́ta àbí mẹ́rin òun lówó tí wọ́n ń béèrè mo lélẹ̀ tí wọ́n á ń fìdí ohun tí àwa kan ń rò lọ́kàn ó ń fìdí ẹ̀ lélẹ̀ pé àwọn aráabí fẹ́ gba owó tán máa fi ra nǹkan jà tí wọ́n á fi padà pa gbogbo wa lára ni pé tá a bá ṣọ́ra ṣe à ń pariwo níjọba ò gbọ́dọ̀ sanwó fún wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni lóòótọ́ tá a bá ní tanra wa nílẹ̀ tó mọ́ níjẹta wọ́n ní wọ́n ti rí àwọn ọmọ padà àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n déédéé rí àwọn ọmọ padà lásán o ìgbà tí wọ́n máa sọ fún wa pé wọ́n ti rí àwọn ọmọ padà nọ́mbà tó ń pè fún wa kò ṣe iye ọmọ tí wọ́n ló sọnù pé wọ́n ń wá tí gbogbo wa jọ gbọ́ kì í ṣòun wá pè fún wa mọ́ nọ́mbà ti dínkù ó ti wálẹ̀ from two hundred and eighty-seven we came down to one two hundred and eighty-five we came back to one thirty-seven then people started asking questions where are the remaining children what happened to them people started asking questions. How did you get them back? Did you pay ransom? Because the president said, we are not going to pay any ransom. And everybody is saying, don't pay any ransom, especially when they are asking for 40 trillion. Don't give them a dime. Ewu ń bẹ lóko ló ń gẹ́, ló everybody ń pariwo we are on that tẹ bá rántí ultimatum tán fún wọn right i think it's on the twenty-seven or twenty-six wípé tí wọn bá fún àwọn lówó táwọn ń béèrè títí jọ yẹn àwọn ò yanjú àwọn ọmọ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni so okay ultimatum tán fún wọn was twenty-six but a day before that the children were released and mark the words ẹ padà lọ wo gbogbo ìròyìn tẹ bá ń wò ẹ lọ gbọ́ gbogbo èèyàn tó bá ń gbé ròyìn yẹn tó bá ń sọ̀rọ̀ i don't care which radio station tv station either uh, national, local national international go and listen to all of them nobody has adequate information on what took place. Nobody knew, nobody knows exactly what took place. what was done, how those kids were recovered or were rescued. Right? The word being used by the military was that the children had been released. The same thing is being, uh, that's the same word, the governor of Kaduna State, Ubasani, who right now I'm saying has a lot of questions to answer. That man has a lot of questions to answer and I'm going to bring you my proof, my evidence. I'm not alleging that he knows anything about what happened or he didn't know. I cannot say. But he has a lot of questions to answer based on what just took place. Likewise, the military defense headquarters has a lot of questions to answer, right? The parents of the children that were alleged to have been kidnapped, they need to come forward. These people need to be allowed to talk to the press, as in freedom of speech. They should be allowed to speak freely out of their own volition, of their own will, to come and face the press. Let the press interview them and let them answer questions. Who called them? Who talked to them? What was being said? because some things are not clear. And I want us all to take note of certain things, which I'm going to buttress my point on all those things tonight and let you know. Because what I said earlier, what I said before on Saturday, that we all need to tread softly and be careful. And we need to beef up security around all our schools in the Southwest. Mark my word, it needs to be done and now is the time. As in, it's already late. Like it should have been done like yesterday or three days ago. I'm not talking about today. I'm not talking about tomorrow. So if you have not done it, you are already late. You should be running Elta Skater now and doing something about that. Yes. You should be doing something now. If you didn't take my words serious before, by the time we point some things out to ourselves, you will take those words serious because you will see the relevance, you will see the significance of what we were saying. Now, look at all these press men out there. There are some things they cannot say because they work for these same people, because they are going to be sanctioned because they can be arrested and jailed for speaking the truth or asking the right questions. But sometimes some of us might be lucky as long as we don't go, you know, beyond what is allowed. We might be lucky to ask those questions for them. And we might be lucky to point those things out that this other journalist back home cannot point and that is what I'm going to be doing tonight. Likewise, I'm going to let you watch some videos and see that some of these journalists back home, they know what is going on and they know the writing. They are, some of them are asking the right questions, but they're not getting the answers. They are being pushed around. And I'm going to show you some videos to prove that. But before we delve into all that. You all heard what happened yesterday. The man that was supposed to be in jail, uh, the business or business, whichever way you want to call it, corporate that was jail. Once sọ fún gbogbo wa pé ó escape, ó ti sá lọ, How did he escape? Story one wọ́n sọ fún wọ́n nítorí pé ó jẹ́ oṣù Ramadan wọ́n ń gbàwẹ̀ lọ́wọ́ ṣẹ́sì mọ̀ pé mùsùlùmí òdodo lọ̀daràn tí wọ́n mú yẹn mùsùlùmí òdodo ni so if you are here you want to be a religious by God, you can just excuse yourself right now because I'm just going to say the truth and I don't have any other way to say it than to you know hit the nail on the head. Let's start calling a spade a spade and stop deceiving ourselves. The man is a criminal, but it's a pity he happens to be a Muslim. According to the Nigerian government, he's a criminal and it's one of the criminals that has been doing certain things to the uh, to the Nigerian economy, right? He was arrested, and they were supposed to be prosecuting him, or I mean, something was supposed to be done. Either they are going to pay a fine, and they are going to be prosecuted and all that. Now, because he happens to be a Muslim and it's Ramadan month, Ramadan season, right? So yesterday, wọ́n nítorí pé ó já kókó àwẹ̀ mùsùlùmí òdodo dẹ̀ lárákùnrin wọ́n ló request gẹ́gẹ́ bí ìròyìn tèmi gbọ́ ni mò ń sọ fún wa o wọ́n ló request pé òun fẹ́ lọ gbàdúrà ní mọ́sálásí òun fẹ́ lọ kírun wọ́n wá gbà láàyè láti lọ kírun mọ́ṣáláṣí ó lọ sí mọ́ṣáláṣí lọ kírun àti ó lọ kírun mọ́ṣáláṣí ni wọ́n ti rí mọ́ gbogbo tá à ń gbọ́n sí ni pé ó ti sá lọ wọ́n wá ń sọ fún wa pé bó tẹ̀ jẹ́ pé wọ́n gba pásítọ̀tì tó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lọ lọ ṣe pásítọ̀tì orílẹ̀-èdè kan pòun ló fi sá lélẹ̀ tó ń túmọ̀ sí pé wọ́n ń sọ fún wa pé àtìgbà tán ti mú ló ti bẹ̀rẹ̀ sí plan bó ṣe máa sá lọ ṣèbí ẹ̀kan ló máa lọ ṣe pásítọ̀tì wá fún right gbẹ́ jẹ́ ká bíra wa báwo lọ̀gbẹ́ni ṣe sá kúrò lọ́wọ́ wọn ẹ̀tọ́ ẹni ni lóòótọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí tó bá lóun fẹ́ kírun wọ́n nílò láti gbà láàyè láti kírun ṣùgbọ́n ẹ̀tọ́ tiwọn náà ni gẹ́gẹ́ bí ẹni tó ti ṣẹ̀ sófin tófin ti mú kí wọ́n fèèyàn tí kan sọ lọ́wọ́ kan sọ lẹ́sẹ̀ bó bá ṣe é ṣe gan bọ́n bá ní láti kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí lọ́wọ́ àtẹsẹ̀ níbi tó ti fẹ́ lọ kírun kó sì fèèyàn tí ó yẹ kán ṣe bẹ́ẹ̀ nítorí pé ó yẹ kán ti mọ̀ pé ó lè sá lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni bọ̀ àwọn tí wọ́n wà ní orí ìṣàkóso orílẹ̀-èdè tó ń pè ní nàìjíríà ìjọba nàìjíríà fẹ́ jẹ́ kó yí ẹ̀yin àtẹ̀mí báyìí pé ọ̀gbẹ́ni ti sá lọ àmọ́ nǹkan kan tí ò rújú ni pé àtẹ̀mí àtẹ̀yìn á ti mọ̀ pé ìwà wọn ni ìṣe wọn ni tó bá rú ẹ lójú kó fi mọ̀ pé it's not a new thing wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ lọ wo agogo èèwọ̀ dáadáa kó lọ wo Saworo idẹ irú ìwà mọ̀nàmọ́ná yẹn aṣàpẹẹrẹ aṣàfihàn ẹ̀ níbẹ̀ tẹ bá rántí ẹ̀yin tẹ ti wo fọ́nrán yẹn alàgbà Ọláìyá Igwe òun ló ṣe ọlọ́pàá nínú fọ́nrán yẹn tí wọ́n ní wọ́n mú àwọn agbénipa tí wọ́n rán pé kán lọ pa bàbá Màwo Márò lóru tí àwọn olóyè tí wọ́n ń kówó ìlú jẹ tán sowó ìlú bálúbalù tí wọ́n ní kán lọ pa bàbá wo amáwo márò torí pé wọ́n fẹ́ kí bàbá amáwo márò wọ́n fẹ́ kó gbé agogo èèwọ̀ wá kó má wàá lu agogo èèwọ̀ sí wọn lórí tọ́lá mọ̀ pé tán bá lu agogo èèwọ̀ àṣírí máa tú wọ́n wá rán àwọn agbénipa pé kán lọ pa bàbá amáwo márò kán lọ pa sílé ṣùgbọ́n gbà débẹ̀ apá wọn ò bàbá amáwo márò bàbá amawo márò lo ọgbọ́n àtinúdá àwọn bàbá wa ó gba gbogbo nǹkan ọjà tí àwọn agbénipa tí wọ́n kó dání ó wá sọ fún wọn pé kán máa sùn oorun yẹn ni wọ́n sùn títí dilẹ̀ mọ́ tí bàbá amawo márò wá pe ọlọ́pàá pé ẹ mọ̀ bọ̀ wá kó wọn àwọn tó wá ká mi mọ́lé lóru tán láwọn fẹ́ pa mí lélẹ́yìí àbí bẹ́ẹ̀ kọ́ ni ìgbà tọ́lọ́pàá máa dé tán máa wá kó wọn which was ọláìyá ni wọ́n fi ṣe ọlọ́pàá tó lọ kó wọn ó kó wọn wọ́n kó wọn lọ ṣùgbọ́n àwọn tí wọ́n rán àwọn yẹn níṣẹ́ pé kán lọ pààyàn ẹ̀rú bẹ̀rẹ̀ sí bá àwọn pé ṣé wọn ní lọ jẹ́wọ́ wọn ní dárúkọ àwọn àwọn á pé kí làwọn máa ṣe ọgbọ́n wo làwọn máa dá ẹ jẹ́ káwọn pe ọ̀rẹ́ àwọn ọlọ́pàá which was ọláìyá nínú fọ́nrán yẹn ni mò ń sọ o kò ń ṣe lójú ayé o nínú eré yẹn tí wọ́n ṣe ni o kò ń ṣe lójú ayé o wípé ẹ pé ọ̀rẹ́ wa agbófinró ẹ jẹ́ ká bá sọ̀rọ̀ ká gbowó fún kó bá wa wọ́gbọ́n dá sí i ìgbà tán pé ọ̀rẹ́ wọn agbófinró which was ọláìyá in the movie wọ́n gbé owó òbítíbitì owó fún wọ́n ní kó bá wọn wá nǹkan ṣe sí i kí ló padà ṣe ó sọ fún àwọn ọ̀daràn agbénipa yẹn ó kó wọn lọ bìkan ó lóun fẹ́ tú wọn lẹ̀ pé kí wọ́n máa lọ ibi tí àwọn náà ti ń fo ìgànná pé káwọn fò sódì kejì ó yìnbọn mọ́ wọn lẹ́yọ kọ̀ọ̀kan ó pa wọ́n ó wá bẹ̀rẹ̀ sí pariwo ó ń pe ọ̀gá ẹ̀ ó láwọn ọ̀daràn tán ní kóun sọ ó nígbà tí wọ́n fẹ́ sá lọ òun ti yìnbọn mọ́ wọn wọ́n ti kú which means he destroyed the evidence and thereby by so doing is allowing all the culprits gbogbo àwọn èèyàn ẹni láabi ẹni burúkú tí ó yẹ káwọn tí wọ́n rán níṣẹ́ kan jẹ́wọ́ pé lágbájá ló rán wa tàmẹ̀dù ló rán wa kán lè lọ kóru wọn kúrò láàrin ìlú kan ṣe ohun tó fi bá sọ ó ràn wọ́n lọ́wọ́ láti ṣe kíni láti ráàyè sá nítorí tí ò bá ti sẹ́rìí kò sọ̀rọ̀ ó ti pa àwọn tó yẹ kán jẹ́lẹ́rìí tó yẹ kán dárúkọ àwọn tán rán wọn ńṣẹ́ tán dẹ̀ jẹ́lẹ́rìí tó máa takò wọ́n nílé ẹjọ́ ó ti pa wọ́n dànù so ìwọ tó bá ní kò yí ẹ kò rújú omi tán fi pilẹ̀ nàìjíríà ni tá a bá ń sọ fún yín pé a ní ẹgbàgbé pa ọ̀rọ̀ nàìjíríà ohun tá à ń sọ yé wa a lè kéré lọ́jọ́ orí a lè má dá mọ́ nǹkan kan bọ̀ ohun tá à ń sọ yé wa omi tán fi pilẹ̀ ìlú yẹn kò dáa gbogbo ìlànà tán gbọ́rọ̀ ìlú yẹn gbà kò dáa àfi kí wọ́n parẹ́ kò sábùjá lọ́rùn ọ̀pẹ ibi tó bá báàgùn náà ló máa bá sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ni kán parẹ́ kán jẹ́ kó oníkálukú padà síbi tí oníkálukú wà tẹ́lẹ̀ fáwọn dìndìnrín amukú mẹ́kọ̀ọ́ tí wọ́n ní bolẹ̀ lẹ́yìn lọ gan ẹ̀ ń sọ̀rọ̀ yorùbá nation ń bolẹ̀ ń lọ ń bo yorùbá nation yín wà yorùbá nation wa ò síbì kankan à kú lórí ilẹ̀ wa if you are deaf i'm repeating it to you now we are not saying we are moving to anywhere we are only saying we are not going nowhere for nobody and we want out of this union. This forceful union, the union they force us into, we want out. Títí ẹ bá di tán bá kí igi bọ̀ ẹ́ létí tán kí dèdè bọ̀ ẹ́ létí, mo sọ fún ẹ báyìí, nobody is saying they are going anywhere. Kò sẹ́ni tó lè gbà tán lọ́wọ́ akitì, àgbàlè bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Àwa ò lọ́ọ̀bì kankan, àṣà lọ́ọ̀bì kankan. Bẹ́ẹ̀ àwa tá a wà lájò yìí gan we are ready to go back home ilé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù so tí ò bá yí ẹ tán bá kan nǹkan mọ́ ẹ létí tán kan gí ẹ létí here is now we are saying it again we are not saying we are going anywhere we are not running to anywhere we are not looking for anything but we are saying gẹ́gẹ́ bí ọmọlúàbí àjà. Ah, ja àdẹ̀fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ ẹja jókòó nítùnbí ìnùbí tá a dẹ̀jọ tọwọ́ bọ̀wé pé kó ní kálukú kọ́ kó lọ máa ṣe ilé bàbá ẹ̀ kó ní kálukú jórúkọ fàdà ẹ̀ kó ní kálukú jórúkọ fámìlì ẹ̀ for some of you idiots that are still fighting pé ẹ kinní kan lèmi o mi ò ṣe ẹ̀gbá o mi ò ṣe kinní kan o mi ò ṣe ìjẹ̀bú o ẹ mi ò ṣe èkìtì o iṣẹ́ òǹdó wọ́n sì lè mọ̀ pé gbogbo wa lọ́mọ yorùbá dìndìnrín ni orí ẹ̀ ò pé that is not your problem right now tó bá jẹ́ lóòótọ́ ojúlówó ọmọ yorùbá ni ẹ you should know that is not your problem right now ìyẹn kọ́ ni problem ẹ orúkọ tá a máa jẹ́ at the end of the day kọ́ ló yẹ kó jẹ́ problem ẹ right now that shouldn't be your bone of contention pé torí wọ́n ti ń sọ pé yorùbá nation what happened to we the people. Have you forgotten? Okay. When all is said and done at the end of the day, we're still all going to have to come to a round table, discuss something and agree. We're still going to have to sit down and agree to certain things, which is part of the reason why I'm telling some people it don't matter if you're a Christian or Muslim. It don't matter what they are saying now. It don't matter if they put Oriolokun there right now. That time is coming when you are going to have your chance to sit down and we will have that discussion where after all is said and done between us, we are all going to agree that we, the people, hereby agree to this. You see? But some of us, we just, we love to jump the gun. And ẹ̀dẹ́pẹ́ ẹ̀dẹ́, àlàmọ̀ nǹkan tó fẹ́ pè ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ni. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni. Àníjẹ́ kó pè délẹ̀, àlàmọ̀ nǹkan tó fẹ́ pè. Ẹlòmíì gan tí ò mọ nǹkan tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Bó bá ṣáà ti gbọ́ táwọn kan jókòó ń àwa tá a jẹ́ kinní kan kọ́ báwo náà ṣe máa máa pè wá lọ́mọ yorùbá àwọn ọ̀ṣọ́mọ yorùbá o òun náà máa gbé lórí nǹkan tó máa máa sọ káàkiri nìyẹn kò ní reason pé okay they have a point but is this the right time to be raising that point ẹ ṣe jẹ́ ká kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ yanjú nǹkan tá a fẹ́ yanjú náà kí gbogbo wa tá a sọ nǹkan kan náà either we like it or not all over the world orúkọ tó mọ̀ wá sí báyìí báyìí lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú èdè tí gbogbo àjọ ń sọ yẹn ní Yorùbá ni even if we are going to change it we all need to agree on that ẹ eh, ní choice a ah, ní choice for right now gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ìtàn tá a ti gbọ́ àtúntọ́ náà àwọn aláwọ̀ funfun ń pè wá láyé jọ̀hún wọ́n ní ìlànà tá a máa ń gbà kíra wa ohun tá a máa ń sọ tó yé wọn ṣáà pé wọ́n níta bá fẹ́ kíra wa láàárọ̀ á sọ pé a kú àárọ̀ a kú ọ̀sán a kú alẹ́ wọ́n lóun ló fà á tí àwọn aláwọ̀ funfun máa ń pè wá ní the aku people the aku people now when did we all get to where they call us Yoruba, which everybody is coming up with different fashion ẹ wọ́n pè wá ní Yẹ́rìbà wọ́n pè wá ní yàrìbá wọ́n pè wá ní kinní kan gbogbo yẹn àmọ́ ni kò wá wa ara ẹran àwa la máa determine gbogbo wa la máa jókòó at a round table at the end of the day when all is said and done pé orúkọ ẹ ló bí fit wá orúkọ tá a fẹ́ jẹ́ ni we, we will all be in agreement kì í ṣe pé àwọn kan kàn máa fi tipátipá gbé orúkọ kan lé gbogbo wa lórí kì í dẹ̀ ṣe pé èèyàn kankan dédé máa dédé gbé símbò àbí lógò kan wá láti ibì kan tí ò ní nítumọ̀ tí ó dẹ̀ gbélé wa lórí no we will all agree to it we might have disagreement before we agree we might debate it but one thing tèmi fẹ́ jẹ́ kó lọ yé gbogbo wa ni pé gbogbo ẹni símbò tó wù ká fẹ́ lò ẹ lọ rántí wípé it has to be synonymous It has to be unique with us, with our land. We have to hone it. It has to be our own. Kò lè jẹ́ tẹni ẹlẹ́ni. Gbogbo ẹni tó bá ń lérò gbà pé àwọn ò lọ gbé símbò rádaràda kan wá láti ibì kan. Èmi ń sọ fún gbogbo yín sìn ẹ lọ gbàgbé ẹ̀. Èmi mọ̀ pé gbogbo ọmọ Yorùbá ò ní gbà. Tún ẹ lọ gbàgbé ẹ̀. So if you are thinking, àwọn ah, symbol then you need to start looking around. What are other symbols we have in Yoruba land that are synonymous to us? That doesn't have any attachment with any foreign land, that is uniquely ours and ours alone. You need to start thinking about that. ìyẹn ló yẹ kó jẹ́ṣẹ́ tẹ máa máa ṣe fẹ́yìn tẹ bá tó bá jẹ́ yẹn ni problem yín tó jẹ́ yẹn ni ẹ́dẹ́kì yín ìyẹn ló yẹ kẹ́ ẹ máa rò báyìí pé ok ẹ tẹ̀ jẹ́ ká gbà pé lọ́la báyìí wọ́n wá ló yá we want to have that round table talk kí lèmi what am I bringing to the table based on my grievances pé mi ò fẹ́ kán lo símbò yìí ok símbò wo la máa wá fẹ́ lò ok ṣé iṣu ló fẹ́ kán fi síbẹ̀ ok start jotting down your point. The reason why you think it should be our symbol should be a tuba of yam or two tubers of yam, seven tubers of yam, whatever you are thinking. Eh? Your reasons. Start planning what you are going to say. Start planning your defense or whatever you are going to present. Start planning that right now. ṣé nǹkan míì ni wọ́n ń rò bóyá ewé kan báyìí which is all over the world ìṣàwá nìkan la ní ewé ewé Akíntọ́lá táwọn míì tún ń pè léwé Awólọ́wọ̀ bóyá òní wọ́n rò pé ah eléyìí ló yẹ kó jẹ́ symbol wa start planning your speech start planning your argument as far as the name is concerned pé orúkọ wo la máa jẹ́ don't let that be your headache right now. Eh, ọmọ kinní kan lèmi o ọmọ gbá lèmi o ọmọ àwo lèmi o èmi ò lè gbà kán pé wọn Yorùbá o that shouldn't be your headache right now that is what we are known that's the name we are known for all over the world ìgbà tẹ wà nù Nàìjíríà kí ni wọ́n ń pè yín Yorùbá náà ń pè yín náà so why is that now a problem for you but if you are thinking okay we are about to get a fresh start It's a new opportunity. So this is the time to bring my argument to the table. Then you better bring a, bring a very reasonable argument, not something that will be based on sentiment, not something that you are going to present and you are not going to be able to defend, because people will ask questions. You cannot just come and present something and everybody will agree if you cannot defend it you need to be able to defend it and prove beyond reasonable doubt why you think that would be the best option. So that at the end of the day, when other people get up and present their own option and defend it better than you, you are not going to say you are being cheated. And then we can all get to understand one another. ìdálù níṣèlú gẹ́gẹ́ bá ṣe ti ń sọ fúnra wa ilẹ̀ yorùbá tuntun tá à ń sọ à sọ pé a máa kú omi tá a wà kò sẹ́ni tó ní wọ́n ń gbélé kankan lọ́bì kankan kò sẹ́ni tó lóun ń sá lọ́bì kankan ṣùgbọ́n tẹ bá ti fẹ́ ṣe rándanràndan yín gbogbo ẹ̀yin ọmọ wèrè tẹ fẹ́ jogún kógún tẹ bá ti ṣe tán lẹ máa ń bẹ̀rẹ̀ tànkìtàn tẹ́ ń pa lẹ máa ń bẹ̀rẹ̀ sọkúsọ tẹ́ ń sọ ike ẹ̀ ń gbé náà àwọn ń lọ àmọ́ nǹkan àmọ́ ilẹ̀ yorùbá wọn tó sọnù tán wá kiri ta ló sọ fún yín pé òun wálẹ̀ yorùbá kiri ilẹ̀ yorùbá ọ̀sọ́nù ó wà níbi tó wà gbogbo alamọ̀ kó wà níbi tó wà ẹ wá joyè amọ̀ràn bíi ní ọ̀yọ́ ẹ ń fira yín ṣẹ̀sín ẹ rò pé ẹ rò pé ẹ ń fa àwọn kan ṣe yẹ̀yẹ́. if right now you are still saying pé o ò mọ bí ọ̀gbẹ́ni yẹn bó ṣe lọ a jẹ́ pé adọ́rùn mòótọ́ ni o mọ bó ṣe lọ Oh, fair fẹ́ agree ni maybe because of your religion or because of your affiliation with either a political party or certain people you don't want to say the truth you want to put yourself in a state of denial that's your own problem but don't disturb the rest of us that wants to focus that wants to treat the issues, that want to treat the cases the way they are. bó ṣe ń padà bọ̀ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yẹn ìyẹn ò kì í ṣe ọ̀rọ̀ tèmi ẹ wá jẹ́ ká bọ́ sórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n ló sọnù tẹ bá rántí fọ́nrán tí mo ṣe níjọ́ sátidé tó kọjá mo láwọn nọ́mbà yẹn mo ní kò jọra wọn mo ní bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe rìn kò sí àpẹẹrẹ pé ohun tán ló ṣẹlẹ̀ pé ó ṣẹlẹ̀ lóòótọ́ lóòótọ́ lóòótọ́ àwọn èèyàn kan máa wà nínú ìṣẹ̀lẹ̀ yẹn tó jẹ́ pé victim làwọn collateral damages làwọn máa jẹ́ tí a dẹ̀ lè blame wọn ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀ tán dẹ̀ mọ̀ pé ọgbọ́n àtinúdá ni tí wọ́n dẹ̀ ń wo gbogbo wa tí wọ́n ń rẹ́rìn mo sọ̀rọ̀ ńgbà yẹn mo ní tí n bá ń pe gbólóhùn yìí pé kí ìjọba má san owó owó ọ̀yà kankan fún àwọn aráabí láti gba àwọn ọmọ yẹn pé kì í ṣe pé bóyá mi ò nífẹ̀ẹ́ ọmọnìyàn kì í ṣe pé ẹ̀mí àwọn ọmọ yẹn ò jọ mí lójú ṣùgbọ́n olè ò kì í jẹ́ àgbà kó má ṣe lójú fìrí pé bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ bó ṣe rí ó ti lọ́wọ́ nǹkan míì nu àpẹẹrẹ ti wà ń bẹ pé irọ́ pọ̀ nú ọ̀rọ̀ yẹn ẹ wo bọ́n ṣe ni wọ́n kó àwọn ọmọ yẹn ẹ wo aago tí wọ́n ní wọ́n wá kó àwọn ọmọ yẹn ẹ wo bọ́n ṣe kakuléètì nọ́mbà tí wọ́n kakuléètì tí wọ́n dé arrive at the figure they arrive at ẹ wá padà flashback sí ọdún méjì sẹ́yìn ẹ wo pattern nǹkan tó ń ṣẹlẹ̀ ńgbà yẹn ẹ wo irú àwọn numbers tí wọ́n ń pè ńgbà yẹn ẹ gbé yẹ̀wò sílẹ̀ tí wọ́n ń sọ ọ́sìn gbogbo ẹ ṣe wá súnmọ́ra wọn tó ṣe wá jọra wọn bẹ́ẹ̀ yẹn ìyẹn lápá kan nísìn àtẹmí àtẹyìn la rí ìgbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ tí wọ́n tí gómìnà yẹn lọ sílùú yẹn tó lọ sí kùrígà tó lọ ṣe àbẹ̀wò ojú wa ni ọ̀gá tó pera ẹ̀ ní olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ yẹn tó ní òun náà wà lára àwọn tí wọ́n kó sùnmórí kóun yọ ojú wa ló ṣe ń present numbers tó dẹ̀ ṣe breakdown numbers yẹn right gómìnà yẹn dẹ̀ ló jókòó síbẹ̀ tí wọ́n ń jíṣẹ́ fún kò question arákùnrin yẹn nígbà yẹn pé báwo ló ṣe mọ gbogbo nọ́mbà yìí ẹ jẹ́ ká gbà pé ìtara àwọn ọmọ yẹn ló ń ta pé báwo láṣàṣe rí wọn ní kókó bọ lẹ́yìn ìgbà tó kúrò ńbẹ̀ yẹn tó rí i pé nọ́mbà tí wọ́n ń sọ yẹn kò ráìtì bó tiẹ̀ ṣe press statement lásán kí ló dé tí ò fi léde pé nọ́mbà tó ń sọ yẹn ò ráìtì o àti ìmọ̀ accurate number o a máa ṣèwádìí ẹ̀ á padà fún yín ní accurate number ẹ ignore nọ́mbà tẹ rí ń ta ń bẹ̀ yẹn àbí ṣé àti yín ni a fabricate two hundred and eighty-seven ṣé mi àti la fabricate ẹ because the governor is sounding as if we are the ones that made those numbers up they never said two eighty-seven but we on social media and the news media came up with those numbers. Uh, ah, Masari Kiwa wa kí n tó fi fọ́nrán yìí sí i gbogbo ẹni tó bá wà níbẹ̀ tí mi bá dárúkọ yẹn forí jì mí ẹ gbà pọ́mọdé ló ń ṣe mí ó ṣeé ṣe pé ojú mi fò ó tó bá wá jẹ́ bẹ́ẹ̀ náà ni tọ̀ a jẹ́ pé ikú rẹ̀ yín kété o àrùn rẹ̀ yín kété àṣe ìrí oore yín kété òfò oore yín kété agbára Ọlọ́run láṣẹ Èdùmàrè mo kí yín bàbá mi Ìdòwú Owólabí ẹ káàbọ̀ alàgbà Ọláwálé Alábí ẹ ṣeun gan ni bàbá mi ọ̀rúnmìlà ifá mo kí yín ìyá mi àǹtí mi ìyáàfin dr funke ìyálájẹ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò bàbá mi wálé ikújú ni mo kí yín káàbọ̀ alàgbà olúfẹ́mi gabriel mo kí yín o ìyáàfin rísí mo ẹ káàbọ̀ mà mo bàbá mi kẹ́hìndé hosseini salman ẹ káàbọ̀ sórí ètò ẹ kú gbogbo gbà ẹ bàbá mi rotimi ọsùnayé mo kí yín sórí ètò ẹ kújọ́ mẹ́ta alàgbà waris jinadu mo ń kí ẹ̀yin náà káàbọ̀ sórí ètò ẹ ṣé ẹ kú gbogbo ìgbà màámi ìyáàfin adéjọkẹ́ ọmọláyọ̀ mo kí yín káàbọ̀ sórí ètò ẹ ṣeun mà ìyáàfin unique baby baby girl mo kí yín káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò alàgbà akeem ayọ̀délé ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé gan ni ẹ kú gbogbo ìgbà elédùnmọ̀ àyà kúkú bá mi pọ́n gbogbo yín lé gbogbo yín lẹ jèrè tẹ́ fèrè jẹ̀kọ́ lágbára ọlọ́run láṣẹ Èdùmàrè ìyáàfin Elizabeth Adésànyà mo ń kí yín káàbọ̀ sórí ètò ẹ ṣé gan ni ẹ kú gbogbo ìgbà mo kí yín ìyáàfin Adéníkẹ́ Adédèjì ẹ káàbọ̀ sórí ètò alàgbà Sulaiman ìyáàfin Sulaiman Túnráyọ̀ mo kí yín káàbọ̀ sórí ètò ẹ ṣé gan ni alàgbà Jamiu Adéròmú Olúwatóyìn ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé gan ni ìyáàfin àbí bàbá mi ni ṣéwéjẹ tóyìn ẹ káàbọ̀ sórí ètò alàgbà adéwálé ọ̀rẹ́kọ̀yà mo kí yín káàbọ̀ o ẹ ṣé gan ni bàbá mi asis gbadẹsire mo kí yín ẹ káàbọ̀ sórí ètò èmi náà kí yín ẹ kú àṣálẹ́ ẹ ìyáàfin serifat agbábíàká mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé gan ni ìmọ́lẹ̀ yorùbá one ọ̀rẹ́ mi pàtàkì mo kí yín káàbọ̀ sórí ètò ẹ mẹ́ta i got your message and uh, by the grace of god uh, you hear from me soon uh, mo kí yín o ìyáàfin florence ọ̀nàdẹ̀rù ẹ ṣé gan ni ẹ káàbọ̀ sórí ètò uh, màámi àbí bàbá mi ni orúkọ yẹn tún dá ọ mà ti lọ ok tí n bá padà rí màá máa kí yín láì dé ìnàpẹnu láì fàkókò wa ṣòfò nítorí pé èmi náà rí i pé lẹ́ẹ̀ ti sú ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú fọ́nrán ohun tó ṣẹlẹ̀ nípa àwọn ọmọ tí wọ́n jí gbé tí wọ́n náà ti rí padà kì í ṣe ìròyìn mọ́ kì í ṣe nǹkan tuntun ìgbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ wọ́n sọ fún wa pé ọmọ two hundred and eighty seven gẹ́gẹ́ bí àlàyé àti ìṣirò tí arákùnrin yẹn tó ṣe fún gómìnà níjọ́ náà lọ́hùnún lele tẹ́rì nínú fọ́nrán tẹ́ fẹ́ wò yìí àmọ́ tó fi di ìdájí ìjẹta nígbà náà rí àwọn ọmọ wọn ni wọn rí ọmọ one hundred wa ń wáyé lọ́wọ́ àwọn èèyàn pé a ah, ọmọ tó kú wà kí ló ṣẹlẹ̀ ìgbà tó ń ń pé iye tí àwọn ológun yẹn náà ló gómìnà ò ṣe ìṣirò kankan gbogbo iye tí àwọn ológun yẹn pè náà ló wípé àwọn òfìgbà kan sọ fún wa pé two eighty seven ó ní àwọn onírọ́ some unscrupulous elements are the ones that put out the fictitious figures on social media and online ó parọ́ ọmọ wa ayé bàjẹ́ ọmọ olè ń kájọ ọmọ olè ń parọ́ mọ́ wa ó láwa la parọ́ àwa la come up with the numbers ẹ jẹ́ àtẹ̀yin kájọ mójú wa lọ kájọ lọ fi wo ohun tó ṣẹlẹ̀ bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ ẹ jẹ́ kájọ kọ́kọ́ President, where is our governor? Please don't let them take them away from us. Please follow them to the forest and rescue our loved ones. In some families, seven members were kidnapped. Another five were taken. Let's now move on to West Africa. More than 280 students abducted by gunmen from a school in Nigeria earlier this month have been released. Nigerian officials said the school-going children were unharmed and were released days before the ransom deadline. The gunmen carried out the kidnapping on March 7th in the town of Kuriga in northwestern Kaduna state. It was the first mass kidnapping in the country since 2021 when over 150 students were kidnapped from a secondary school. The extremist group Boko Haram was the first to carry out kidnappings from schools in Nigeria. The most notable one being the 2014 kidnapping of 276 students from a girls' school in Chibok in northeastern Borno state. Some of those girls are not released. But since then, criminal gangs with no ideological affiliation have largely followed suit, seeking financial ransoms. Kaduna State Governor Obasani said the country's national security advisor had coordinated the release of the students, but he did not provide further details. Last week, the gunmen demanded a ransom equivalent to about $690,000 in exchange for the release of the students and staff. The government said it would not pay any ransom after doing so was legally banned in 2022. We do understand that the students were taken to uh, meet the governor of Kaduna State and um, the governor did say that the government did try to do everything possible to return the, all the students, which they did. It has taken at least two weeks for the government in Nigeria to recover the students. We want to understand how the government did so. And now that the government is saying that these students are unharmed, we want to, to know the state of the students at this moment. Okay, so let's understand the situation in Nigeria. Our correspondent Louisa Olani is now joining us on the phone from Lagos. Louisa, good to hear you. What's the latest from this uh, uh, good news from Nigeria? We understand that all the 287 students have been cap have been rescued, rather. Well, um, the news of the um rescue of this uh, pupils came in uh, this morning, uh, and it's been mixed feelings uh, when it comes to the news. Mm-hmm. We were told that um, in a statement signed by the state, uh, Kaduna State Governor, uh, Senator Sani Uba, that um, these uh, pupils were released. But like um, like I said, um, there are questions still hanging as to how it was done and you recall that there was a, a ransom of one billion right. that was demanded from Muslim adopters. Mm-hmm. And um, they were given a deadline for March 27, which is about four days from now. Mm-hmm. Uh, but um, miraculously, uh, this is coming off um, today. Um, yes, it's been confirmed, and um, fingers are crossed as to how it happened and other developing Sorry. Louisa, we do understand that the uh, kidnappers were asking for at least 690,000 US dollars, and the government said that it will not pay the ransom. Um, do we know how they really convinced these kidnappers to let the children go? Well, like I mentioned, um, yes, that's about one billion when it comes to Nigerian naira, and um, the government uh, vowed not to, you know, negotiate or pay any um, sort of ransom. Uh, the release that was announced today, we're not told if any money uh, parted ways from the government and the abductors. Mm-hmm. Um, like I said, we're still looking forward to that. But um, we've not had cases of, um, you know, the government coming out to say that ransom was being paid for, um, you know, um, release such as this. It might be something that might not come into the public for, but um, like I said, it's been mixed feelings. Some happy that at least these children are out. Mm-hmm. But the modus operandi, how it went about, how they were released all in one piece without um, any form of casualties mm. is what Nigerians are skeptical about. Uh, if it's um, you know the same old routine of um, you know how things are done, but for now, mm-hmm. no ransom was reportedly paid to the perpetrators. The Nigerians seek more clarification as to what happens to these abductors, uh, if ever we see people being brought to book as a result of such um, you know act of um, you know kidnapping across the country. All right. I've been talking to our correspondent, Louisa Olaniyi. If you're just joining us, this is news from Nigeria where we are reporting. Hello, everyone, and welcome to the program. This is Sunday Politics live on Channels Television. I'm Sean Okimale in Abuja. Some very good news tonight. We woke up to today. It is a story of the rescue of abducted school children from Kuriga in Kaduna State. The school children were released two weeks after they were taken away what was one of Nigeria's largest mass kidnappings in years. The students, about 287 of them, were kidnapped when the gunmen and motorcycles rode through their school, taking them away in an incident that sparked outrage and condemnation from several quarters, including the United Nations Children's Welfare Agency, UNICEF, and some civil society organizations uh, across the country. The state governor, Senator Ubasani, early this morning announced that the school children, mostly between the eight ages of 8 and 15, have regained their freedom. It's some cheering news. And uh, since morning, um, uh, people have been trooping to the government house, parents, well wishers, hoping that those uh, abducted students will arrive and they will be able to have a sight of them. But uh, we'll get some update on the situation of things. I have uh, the governor of Kaduna State, Senator Obasanjo, who joins us virtually live from Kaduna. Thank you so much for joining us, Your Excellency, and congratulations. It's so much of a sharing news for the nation and for the families of. Uh, ẹ máa tẹ́tí sí gbogbo ohun tó máa sọ o àti bó ṣe máa dáhùn àwọn ìbéèrè tí wọ́n bí. láàárín fọ́nrán yìí mo ti lọ gé ibi tí ìgbà tí ìṣẹ̀lẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ ohun tí wọ́n sọ láti gbé ọ̀rọ̀ wa lẹ́sẹ̀ láti ṣẹ̀rí ohun tí àwa sọ pé ohun tí information táwọn gbé wá fún wa iye ọmọ tán ló sọnù òun làwa ń dárúkọ àwọn náà ṣe calculation kò kí ń ṣe àwa báwo ni gómìnà ṣe wá yírí padà nísìnyí tó lọ́rọ̀ rí bẹ́ẹ̀ mọ́ tó láwa là ń parọ́ kò sẹ́ni tó fún wa ní nọ́mbà These are school children. Congratulations, Governor Sani. Thank you, uh, my brother Shevin. Uh, thank you for your support and your prayers. Well, it's good news, and uh, we see that parents are already trooping to the government house in Kaduna State. And from what we gathered from the military, uh, the um, the defense headquarters had said that they were rescued in faraway Zamfara. Give us an update. When are, are we expected to receive them um, in Kaduna? Uh, thank you uh, very much, uh, Again, um, as we are speaking, the children are here in Kaduna. And of course, uh, they are here. Uh, and as we are speaking, in the next uh, few minutes, I'll even be with them because I saw them earlier. Uh, they are in a very high spirit. of course, the military will, will, hand them over to me officially by tomorrow, but uh, still uh, they are here in Kaduna. I have been working closely with the military uh, to ensure that uh, we look after them. Uh, and of course, uh, we are also trying as much as possible to give them social counseling and look after them before we eventually hand them over to the families. Uh, this afternoon, the family of the children that were abducted uh, and now released uh, came to the government house. I sat down with them, discussed with them, and the family. Abami Alagba Koiki, Koiki Media, welcome to the show. You are highly appreciated, o. Oh. Ẹ káàbọ̀. Ẹ dẹ̀ kú iṣẹ́ ìlú. Elédùmarè aró yín lágbára ọ̀tún o. Oh. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmarè. Àṣeyẹ ni gbogbo wa ó ṣe. Àní fọmọ ṣe o oh. se ani fomo se àní fàyà ṣe é lágbára ọlọ́run láṣẹ Èdùmàrè ojú ò ní ti ẹnikẹ́ni nínú wa thank you for your service for your Yoruba for the entire Yoruba people Elédùmarè á pín gbogbo wa lérè ẹ̀yin aráalé ẹ bá mi kí alàgbà olóyè Koiki gbogbo yẹn ti máa rí wọn bẹ́ẹ̀ yẹn. <laughs> Thank you so much. <laughs> ah, à ń tọ́ gbogbo yín lẹ́yìn ni o ọmọdé làwọn á nídìí ẹ̀ Ẹlẹ́dùmarè á máa fún gbogbo wa ṣe agbára Ọlọ́run láṣẹ Ẹlẹ́dùmarè wọn ò ní fi ẹnikẹ́ni nínú wa pàtàn burúkú ìtàn rere ni wọ́n á pa lórí wa nílẹ̀ Yorùbá nígbẹ̀yìn ohun gbogbo ẹ̀mí ẹnikẹ́ni nínú wa ò sì ní bá lọ láṣẹ Ẹlẹ́dùmarè àwọn òbí tó bí ẹnì kọ̀ọ̀kan wa wọ́n á jèrè wa wọ́n á fẹ̀yìntì wọ́n á jẹun ọmọ á dẹ̀ ní ṣáwájú wọn lọ láṣẹ Èdùmàrè gbogbo wọn ni ó dàgbà tí wọn dògbó wọn ò ní kú ní rèwerèwe ẹ ṣé bàbá mi Koiki thank you. Family are also extremely happy. Uh, so at this juncture, I would like to thank each and every one that supported us uh, from the beginning of this uh, very unfortunate uh, situation. I want to particularly uh, extend my uh, appreciation to President Oswajbola Matinubu, uh, the National Security Advisor, the Service Chief, that is the Chief of Army Staff, the Chief of the Air Staff, the Chief of the Naval Staff, as well as the Inspector General of Police and the, the Director General of the SSS. All of them supported us, and I'm happy today the children are back home safely. And of course, like I said, in high spirit. Uh, we have looked at them and uh, the, the, doctors are looking after them right now. The psychologists are looking after them as well, as, well as the uh, a lot of other people who are looking after them. So they are in high spirits. We thank God, and of course, for me, that is more important than anything. Our children are back home safely, and we thank God. So, so much of a good news. I don't know how much joy now uh, we will be finding in some of these families. Some of them who may not even be able to eat in the past weeks that these have happened, but give us an understanding. 287, those are the figures that we know that we're taking from Kuriga two weeks ago. But how many do we have? Do we have all the two? ẹ tẹ́tí sí ohun tí gómìnà yìí máa fi dáhùn o ẹ tẹ́tí sí ohun tó sọ dáadáa o máa gbọ́ irọ́ o. eight seven now. There was nobody that ever confirmed that the children were 287. Of course, uh, as a governor of Kaduna State, uh, at the beginning, uh, of course, uh, you know, I visited the community and uh, nobody came with any specific figure, but uh, as a governor, I listened to most of the media coming up with figures, and I knew even at that time that the figures were not correct because I have been interfacing with the School authority, we have the register, we have uh, uh, everything, we have the record in Kaduna. So, but you see, at that critical time, I didn't want to do an issue with anyone uh, in terms of numbers. What is more important to me as a governor is the safety of the children. Today, I'm happy they are back Seven students have been kidnapped by bandits who stormed Government Secondary School Kugiriga in Chikun local government area on Thursday morning. That according to a teacher in the school who narrowly escaped. Governor Uba Sani, during a visit to Kuriga community, assured the people that he will do everything within his powers to ensure the safe return of the abducted students. Arise correspondent Nisi Gabriel reports. Please help us. We beg you in the name of God. After receiving reports of a bandit attack on a primary and secondary school in Kaduna, Governor Obasani led a delegation to Kuriga village in Chikun local government to get first-hand information of the incident. Narrating the tragic incident to the governor, a teacher in the school says at GSS Kuriga, 187 who is this sitting right here in front of us in that dark uh, dark attire with the eyeglasses and the hat on his head. ẹjọ ṣé kò ń ṣe gọfúnà yẹn lójókòó ṣé wájú ẹ̀kọ́ ni àwọn àlùmọjìrì tó ń pè ní tíṣà ló kúnlẹ̀ sí tó ti ń fún ní ìròyìn ohun tó ṣẹlẹ̀ bí wọ́n ṣe kó àwọn ọmọ lọ ṣé wájú ẹ̀kọ́ ni wọ́n ti ń sọ Students are presently missing while in the primary school 125 pupils were initially missing but 25 returned home. I resumed to the school today at exactly 7:47 a.m. I entered the acting principal's office and signed. All of a sudden, the acting principal asked me to look at my back, and when I turned, we discovered that bandits had surrounded the school premises. We became confused. We didn't know where to go. Then bandits asked us to enter the bush. We obeyed them. Because there were many, and the pupils were about 700 were following us. So when we entered the bush, I was lucky to escape alongside many other people. So I returned to the village and reported what happened to the community. Immediately, our vigilante and personnel of Cadvis followed the bandits, but the vigilante did not succeed. In fact, The bandit killed one of the vigilantes. We just buried him a while ago. It was when we came back from that pursuit that we blew the village head and we started making efforts to know the actual number of pupils and teachers. Did you hear what was said? Pé àwọn padà wá àwọn ṣẹ̀ṣẹ̀ wá lọ wádìí gangan dáadáa láti mọ iye àwọn ọmọ tó sọnù which The governor was sitting right there when this man was saying all these things. Tẹ́ bá dẹ̀ rántí tẹ́ bá gbàgbé níjọ́ Sátidé, ẹ rí i pé a query arákùnrin tó kúnlẹ̀ tó ń sọ̀rọ̀ igan pé òun gan lẹ́jọ́ jẹ́ ó yẹ kán pè é kán tún fọ̀rọ̀ wá lẹ́nu ó yẹ káwọn ọlọ́pàá àbí iléeṣẹ́ ológun kán pè é pé ẹjọ́ tó rò ó lẹ̀ yìí àwọn loopholes wà ń bẹ̀ àbí ṣàsọ bẹ́ẹ̀ ń jọ Sátọ̀dẹ̀ wípé loopholes wà nú ẹjọ́ tó rò who does that and how is that possible láàárọ̀ kùtùkùtù tí ìṣèpélẹ ṣú èèyàn kankan wà láwọn èèyàn wọ̀nyí àwọn mélòó ni wọ́n wá tí wọ́n surround the school yín tó ní wọ́n surround the ẹwà l'assembly ground ok ẹgbọ́n tó sọ pé àwọn ọmọ tó wà nú ọgbà léèwé níjọ yẹn ó ní wọ́n lé ní seven hundred tí wọ́n padà béèrè tá a béèrè ni pé báwo náà ṣe kó gbogbo wọn àwọn bíi seven hundred tán kó wọn wọnú gbó lọ èmi ṣe àpẹẹrẹ mo ṣàpèjúwe mo ní gbogbo alamọ báwa àwa ọ̀dọ́ bá ṣe rí tí nǹkan bá ṣẹlẹ̀ a máa rí kò sí bó ṣe le tó ẹ máa rọmọ kan tó lágídí tó máa ní èmi ò sá lọ ń tèmi tó máa dá wàhálà lẹ̀ tó máa da àárín yẹn rú rọkọs tó bá dá kalẹ̀ ìrọ́kùtù ìrọ́gbìdì tó bá dá kalẹ̀ anything ló lè ṣẹlẹ̀ a béèrè ńjọ́ yẹn pé kí ló dé tírú kinní yẹn ò take place tó kàn jẹ́ pé gbogbo yín kàn tẹ̀lé wọn wọ́ọ́rọ́wọ́ ẹ kàn tẹ̀lé wọn wọnú gbó lọ ni and then he claim wípé òun ráyè bọ́yọ lójú ọ̀nà pẹ̀lú àwọn kan làwọn fi sá a question ìlànà tó lóun gbà bọ́yọ ní tiẹ̀ a question ọ̀rọ̀ tó sọ ó nígbà tóun lọ àwọn lọ pa àwọn fijilanté àwọn wá tẹ̀lé àwọn agbésùmọ̀mí yẹn àjọmọ̀gbé yẹn àwọn rí wọn wọ́n kojú ara wọn pé ibi tí wọ́n ti bára wọn fà á ó láwọn fíjìláńtẹ ṣẹyọkan àbí méjì ó ní wọ́n kú ó láwọn ti lọ sin wọn a béèrè béèrè pé nílùú tó lọ́ba tó níjòyè nílùú tó rí wọn ti pé tán ti ń lo ìlànà òfin wípé wọ́n máa kó ẹ̀ṣẹ̀ ìmídélè pé kí ló dé tẹ́ lọ sin òkú yẹn níbo lẹ sin wọn sí we want to see the dead body and they are going to exhume the dead body pé in fact wọ́n máa question wọn pé because normally kò yẹ kán fọwọ́ ba òkú yẹn níbi tí àwọn agbésùmọ̀mí yẹn pa àwọn ènìyàn sí títí tí àwọn agbófinró máa fi dé because agbófinró máa wò ó pé ok ibí ni wọ́n ti kojú ara wọn ṣé wọ́n kojú sí wọn ìwọ̀n bàtà mélòó ni wọ́n wà síra wọn nígbà tí wọ́n ń takùrọ̀sọ àbí tí wọ́n ń bára wọn jà ṣé ọfà ni wọ́n ta bá ẹni ni ṣé ìbọn ni wọ́n yìn lù ṣé ìbọn ìbọn ìléwọ́ ni àbí eléyìí tí wọ́n ń gbé dání tó gùn ọ̀pá tó gùn ni àbí kékeré gbé gbogbo ẹ̀ náà máa wò torí gbogbo ẹ̀ ló ní bó ṣe ń ṣiṣẹ́ gbogbo ẹ̀ ló ní trajectory ẹni tán ni wọ́n ta nǹkan mọ́ yìí tó kọjú sí wọn wọ́n jọ ń fà á ni àbókẹ́yìn sí wọn ń sá lọ àtẹ̀yìn ló ti gbọ̀fà àtẹ̀yìn ló ti gbàbọn irúbọn wo ló bá pé gbogbo kinní ni wọ́n máa wò tán máa ṣàyẹ̀wò ẹ̀ tí wọ́n á fi wá ṣe ìwádìí pé ó táwọn ẹni sọ òótọ́ ni o irọ́ ni o then wọ́n á tún lè fi yẹn tọpasẹ̀ pé òkè ṣébi tó ti ṣẹlẹ̀ ní ọ̀nà ibi tó gbà lọ ní wọ́n á lè bi wọ́n pé òkè nígbà tẹ́lẹ̀ ń jàjà yìí tán fi pààyàn méjì nínú àwọn tẹ́yìn kó wá yìí sẹ́yìn náà sẹ́yìn ìbọn sí wọn ni ṣébọn bà lára wọn bóyá ẹ̀jẹ̀ máa máa dàálẹ̀ lára wọn ká mọ̀ pé ẹ̀jẹ̀ yẹn ni ká máa wá traces ẹ̀ lẹ́ẹ̀lẹ́ẹ̀ tá a fi máa trace wọn lọ wípé kò sáàyè fún gbogbo eléyìí tó sọ wípé wọ́n pa fìjìláńtẹ méjì àwọn ti sin òkú wọn ṣẹtiri a question gbogbo kínní nígbà yẹn pé kò mọ́pọlọ dání pé ọ̀rọ̀ yẹn ti ní kọnukọhọ nínú ó ti rí bákan ó ti dàbí ọgbọ́n àtinúdá àwọn èèyàn kan láti dọ́gbọ́n gba owó lọ́wọ́ ìjọba wípé ó ṣeé ṣe àwọn ọmọ ọlọ́mọ tán kó nínú ilé ẹ̀kọ́ ni wọ́n fẹ́ẹ́ fi ṣe collateral damage nítorí pé wọn kì í ṣe ọmọ tiwọn gbogbo ẹ̀ lásán ń bìbà níjọ́ Saturday àṣà Saturday kò tí ì sẹ́ni tó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ní Sunday kò tí ì sẹ́ni tó mọ nǹkan tó ń lọ but based on the information based on the information available based on ìwọ̀nba òye tẹ́lẹ̀dùmarè fi sí wa lórí àti ohun tí a fún wa mọ̀ tá fún wa rí we were able to ask some questions and to question eh, how everything is being handled pé something is not right somewhere a dẹ̀ ń pe àwọn gbólóhùn kan à ń pe àkíyèsí wa sí nǹkan kan pé àwọn ará bíi ń díbọn lọ́wọ́ ni lélẹ̀ tí mo sì ń padà bọ̀ sọ̀rọ̀ wá bẹ̀ torí mo sì wà lórí ọ̀rọ̀ yẹn mi ò kúrò ń bẹ̀ mo sì ń padà bọ̀ níbẹ̀ ohun tí mo sọ ń sátidé tó kọjá màá tún repeat ẹ bí ò bá dá mi lójú tẹ́lẹ̀ tó yẹ pé mo kàn sọ ni tó rú mi lójú mo ti padà get confirmation ó dẹ̀ ti dá mi lójú kò rú mi lójú mọ́ mo lè fi gbogbo ẹnu sọ à ń padà bọ̀ ńbẹ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú. that were taken by bandits. At GSS Kuriga, 187 students are presently missing In the primary school, 125 pupils were initially missing, but 25 of them escaped and returned home. An emotional chief of Kuriga town laments the insecurity in the. ó ní o bí máa yẹn give our numbers to give tán ìkọ́nú àwọn chief wọn ló ń sunkún yẹn tó ń bá gómìnà yẹn sọ̀rọ̀ gómìnà yẹn kò sọ̀rọ̀ ńgbà yẹn pé nọ́mbà tẹ́ ń sọ yìí gbóò lẹ ṣe gẹ́ẹ̀tì ẹ̀ question ẹ jẹ́ ká gbà pé lóòótọ́ ìtara àwọn ọmọ yẹn ló ń ṣe pé hmm, gbogbo iye tó wù kán jẹ́ ká ṣáàrí wọn ló ṣe kókó kì í ṣe ká máa béèrè béèrè ká ṣáàrí wọn ni ẹ já gbà bẹ́ẹ̀ bọ́ńgbà tó kú òun bẹ́ẹ̀ yẹn tán gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ gómìnà torí ẹ̀ pé torí èmi tí mi ò ṣe gómìnà ń sìn ẹ́ tí mo sì mọ̀ pé irú àwọn wèrè yìí ò lè gbà láéláé kírú àwa ẹ̀sọ̀ pa jẹ gómìnà èmi mọ̀ pé gómìnà torí ẹ̀ bá pé tó bá kú bẹ́ẹ̀ tó bá fura pé ohun tó ń sọ nọ́mbà yẹn ò right ó yẹ kó call for the records eh? àwọn registered student tó wà láwọn school táwọn ọmọ ti sọnù right ó wá yẹ kó call for records àwọn mélòó nu wọn lẹ ti rí báyìí physically tẹlẹ confam pé wọ́n wà nílé ìyá wọn àbí wọ́n wà níbi báyìí kò sí nǹkan tó ṣe wọ́n then they should be able to you know, do the addition and subtraction and come to give or take eh? kí wọ́n lo uh, margin of error whichever one tó bá máa lò pé either plus five or plus ten or minus ten ẹ jẹ́ ká assume pé bóyá iye buy ló miss eh? with a with a error margin of plus ten or minus ten whichever way tó bá fẹ́ gbà calculate ẹ̀ kọ́ dẹ̀ jáde kan ní okay nọ́mbà tẹ́ ń gbọ́ yẹn lè máa right o even tí wọ́n bá calculate tán bá sọ nǹkan kan it cost him nothing as a state governor as at that time tí ò bá jẹ́ pé wọ́n ní èròǹgbà míì lọ́kàn wọ́n dẹ̀ ní calculation tí wọ́n ṣe àti pé nọ́mbà tó ń pè yẹn ní ṣe pẹ̀lú owó tí wọ́n ń demand tí wọ́n fẹ́ gbà wọ́n dẹ̀ ní nǹkan tó fẹ́ fowó yẹn ṣe he would have come out and say àwọn ọmọ yẹn lè má tóye tí wọ́n sọ yẹn but we are not sure of the numbers. Ẹ fún wa ní time. People he can come out and say that and say ọ̀rọ̀ iye tó àwọn ọmọ jẹ́ gan kọ́ issue wa now but ká tiẹ̀ rí wọn gbà padà. You know if he had come out and said that and he's saying this right now a sọ pé ó ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ Yorùbá mi ò yé wa a ló ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé àwọn ò wá sure number but he never came out he never came out to dispute the fact pé àwọn ọmọ tó sọnù lè tó two eighty seven ṣé ọ̀pá question máa yẹn pé bó ṣe ṣe calculation ẹ̀ tó ní ẹ wọ́n mú àwọn one eighty seven ní school kan then another one twenty five ní school kan ṣùgbọ́n àwọn ti wá rí twenty five hundred sọnù tó wá àdẹ̀pọ̀ tó jẹ́ two eighty seven pé ọ̀rọ̀ yẹn ní ó rí bákan ó dàbí ìgbà téèyàn make calculation yẹn easy fúnra ẹ̀ to arrive at the number tí wọ́n ń fẹ́ gangan gangan which has to do with whatever amount they are demanding for the ransom ó lè yé wa dáadáa la ń sọ gbogbo eléyìí iye number of people tó ń sọ pé ó miss ó máa ní ṣe pẹ̀lú ransom tó ń demand àti báwọn èèyàn ó ṣe tètè máa sọ fúnjọba pé ah ẹ jẹ́ kán lọ sanwó yẹn fún wọn kẹ́mi adúrú àwọn èèyàn yẹn kó má bàa ṣòfò ṣùgbọ́n yóò mọ tó ń sunkún ó yé ìyá ẹ̀ tó ń rẹ̀ dákẹ́ àwọn mọ̀ pé kò sí èèyàn kankan tó sọnù because up till now until they prove otherwise until they show us the evidence that really prove pé these children went missing and they were not taken and hidden by certain people somewhere I will still question it táyé máa fi parẹ́ pé irọ́ ni gbogbo ọ̀rọ̀ yìí àwọn ọmọ yẹn ò mọ nǹkan kan ẹ má get it wrong o àwọn òbí àwọn ọmọ yẹn ò mọ nǹkan kan o ṣùgbọ́n àti gómìnà àti gbogbo àwọn tánjọ láwọn jọ wà ń dé ètò yìí there are some hidden facts that they are not telling anybody èmi fẹ́ nígbàgbọ́ àwa kan there is a school of thought right now that we believe wípé they just came up with this idea to get money ẹ ṣáà ti mọ̀ owó gbogbo wa owó nàìjíríà to easily get certain amount of money fúnra wọn for their own personal interest for their own personal gain for their own personal project which project yẹn a sì máa jọ sọ fúnra ara wa tó máa yéra wa ṣe rí gbogbo owó kéékèèké ẹ mú one million ẹ mú two million ẹ mú ten million hundred million wá kò káwọn ará bí ìlẹnu mọ́ wọ́n fẹ́ tètè execute nǹkan tó fẹ́ ṣe and they need to buy more stuff tó máa lò láti máa ṣọṣẹ́ torí látijọ́ yìí ìwọ tó bá máa tán rẹ ló máa ní o mọ̀ pé gbogbo owó ení tere èjì tere ọjọ́ one million ten million twenty million hundred million tó ń gbà àti máṣíìnì tó ń gbà àti àwọn foodstuff tí wọ́n ń gbà ló máa lóò mọ̀ pé òun náà fi ń rora wọn lágbára tó ń recruit àwọn ọmọ ìyá wọn sí wá láti ta tán fi túbọ̀ ń kógun ja gbogbo wa papọ̀. But to make it much easier and to get a lump sum one time, that was why I believe they came up with this idea pé ẹja ṣe báyìí tàwa béèrè nǹkan báyìí ṣé nǹkan náà ń béèrè forty trillion ẹ lọ calculate owó yẹn dáadáa ẹ lọ wòye tí wọ́n fi ń ṣe bọ́jẹ̀tì Nàìjíríà lọ́dún kan ẹ wá wòye owó bọ́jẹ̀tì ọdún tí wọ́n ń béèrè yẹn ẹ wá bira yín pé kí ni ajé ọmọ gbé agbésùmọ̀mí tó fẹ́ fi forty trillion ṣe tí ò bá ṣe wípé wọ́n fẹ́ fi equip ara wọn so that they can do the final attack and achieve their aim while you and I were just sitting down and not paying attention pé trouble is looming trouble is at the door. mo fẹ́ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ìtàn kí n tẹ̀ tó continue pẹ̀lú analysis yẹn. and appeals to the governor to assist in the deployment of troops to secure lives and property. Uh, safely, they're in high spirit, but those numbers were just figment of some people's imaginations, which they just went to the media reported that uh, the figures were that. Of course, I remember when I visited the community uh, on that very day, uh, of course, some people within the community who have no records just came out and said that the figures were 280 something, 87, thereabout. But of course, at that time, as a leader. Yeah, well, Otuni, some people in the community who have no records. So the head teacher has no records. He doesn't know what he was talking about and nobody was good enough to get that information for them before they came on here. And they were not wise enough to know that, okay, don't mention any numbers. Let's just say we are still gathering information. Oromi Oyewa. Eh? Otoman were constant, but irọ́ will always change. Because one by irọ́, irọ́ yẹn lẹ́rí tó change yi tí one ń wá cover I can promise you and I can bet you. If this man is being called to a roundtable interview and different people start asking him, this governor, Ubasoni, if different intelligent personnel start asking him questions, this man will start giving different answers, even on the same issues. He will start giving different answers because he's lying. And he's going to try to cover up his former lie with another lie. If he's been asked questions that expose him pé we have caught you at the ẹ on parọ́ nínú kato sotele. I try to cover around by coming up with another lie. So his story will keep changing. His story will keep changing. Leader, I not I shouldn't bother myself about figures or numbers. What is more important is the return of the children today. I met the, the, the families with the children. They confirmed to me uh, that uh, the numbers given by the uh, military uh, are the correct numbers. So for me, it's more. You see, he has no definite answer. He doesn't have a number. He is the one that is the governor of the state where these children, these supposed children that went missing, that were kidnapped, were supposed to be under his guide under his protection as the chief security officer of that state, but he doesn't have numbers. He doesn't know the exact numbers of children that were kidnapped. And that's why he's telling you and I that whatever number the defense headquarters, the people that brought these children and said, These are the children, whatever number they are telling us, that's the number of children that were kidnapped. You see, that is why there is still a lot to be revealed in this incident. There are still a lot of hidden facts that they are not bringing out. And it's a pity. I'm surprised. The military intelligence are not doing the right thing. They are not asking these people questions. They are not calling them one after the other, eh? taking them away and asking them questions about how this happened, what happened, who was there, how many children were taken away, Everything they are saying now is everybody should forget about it. We found them. Likewise, they are not telling anybody. Did they pay the ransom to get these children back? Because forget about all this talk on social media and on the news. we're not going to pay the ransom. And the government doesn't negotiate with kidnappers. All those are bullshit. Because now it's looking more like money exchange hand. It's looking more like money exchange hand. You see, some of you are going around and saying they have invited uh, Gumi and uh, eh, they are doing the right thing. Don't deceive yourself. What if ẹgbọ́n mi dáadáa ẹ jẹ́ kọ́rọ̀ mi but let's look at the scenario pé wọ́n ti tẹ́tí sí Gumi wọ́n ti gbọ́ nǹkan tó sọ pé kán lọ negotiate kán fáwọn èèyàn wọ̀nyí lówó pé wọ́n fà wọ́n mọ́lẹ̀ wọ́n ti wá lọ fún wọn lówó wọ́n ti gbà wọn mọ but in order láti deceive ìwọ àtèmi ká má bàa mọ̀ pé ohun tó ń ṣe nìyẹn wọ́n wá ń pretend bíi pé wọ́n invite Gumi wọ́n fẹ́ question ẹ̀ based on nǹkan tó ń sọ àbí wọ́n fẹ́ tì mọ́lé ìwọ àtèmi á máa wá jubilate pé now they are doing the right thing meanwhile wọ́n ti gbọ́ nǹkan tí Gumi sọ wọ́n dẹ̀ ti ṣe nǹkan tí Gumi sọ all you will just find out ni pé After a while, wọ́n ní Gumi ti padà sílẹ̀. They only call him, they invited him to interview him, ask him some questions, and he has answered the questions. And they don't see any reason why they can, they should detain him, and they are letting him go. Ló bá tán síbẹ̀, case closed. But guess what? Àwọn tó fẹ́ gba owó ti gba owó, wọ́n ti lọ múra nǹkan tí wọ́n fẹ́ ṣe. Ibi tèmi àtẹ máa ní láti padà fókọ̀sì sí nìyẹn kí n tó parí ètò yìí. Ibi tí èmi àti ẹ tá ní láti lọ focus sí now does the president know about all this i don't know i cannot tell you is he the one that gave them the money i don't know i cannot tell you likewise i cannot tell you otherwise but something is not right and i can feel it a lot of people can feel it those that wants to know the truth they know and they can feel it, and they are already saying it. The whole setup, the whole scenario, everything that just took place is just like the normal, regular, usual Nigerian thing. Abracadabra, voila, come and see Nigeria wonder. They just played another Nigerian trick on all of us. That is what you have just seen again. Just the same way they were telling you yesterday, oh, the person we have in jail that was supposed to be this thing with business, he just escaped. We can't find him. He said he wanted to go for prayer and he ran away. And they want you to believe that. And after a while, they want you to stop talking about it. And that will be the end of it. And that is why some of us are still telling you, how long do you want to dwell on this? How long do you want to wait on this? How long do you want to gamble with other people's life, with all these little kids, little children's life, these school pupils? Because these are the people that we need to focus on now the school children, including our universities. Yes, these are the people we need to start focusing on now. And I'll tell you the reason why. I'm saying that, or anybody will be saying that. We're going to get there soon. Important because when some people who have no connection with the situation decided to politicize the issue, decided to try to undermine the effort of the armed forces, the security agencies, some of us ignore those kind of propaganda. But today I'm happy. The families are happy. The Congressional government is happy. We're all happy. I want to thank particularly those that pray for the separation of the children. And here we are, they're safely back. Mm. That's more important. That's very important indeed. But can you clarify, for the sake of having the correct information, how many people are we talking about here? Am I Uh, of course, uh, if you listen to what the Nigerian army uh, said, uh, exactly uh, 137 uh, children were released, and that is a number. But I can say here sadly, uh, we uh, it's only one person that have not returned, and that is the teacher. And of course, uh, that is a fact of the matter. But all the 137 children are simply back. We had an unfortunate incident that uh, the teacher couldn't make it uh, because uh, he had some complications. He was sick. That was what the report we got from the military and security agencies, but the rest of the children, all of them have come back home safely. They are with us. Mm. We are hearing that uh, from the, the, statement from the DHQ, the Defense Headquarters, saying 76 of them are females, 61 of them are males, and they are between the ages of 8 and 15. Give us, I know this uh, must have been some sleepless night for you, but kudos to the men and women in the security forces, uh, officials in your government and the federal government who have worked together tirelessly to get these people home. Give us an understanding of what this was all about. What, uh, how much of effort uh, led to this success? And, uh, so let me say it clearly yeah, that, uh, of course, that's why I'm really uh, happy with the uh, level of commitment by the uh, head of security agencies in Nigeria. They supported us from the beginning. Like I said in my own statement, we had sleepless nights. Uh, from the day the incident happened, I can tell you I approached virtually everyone that can help us. Uh, I visited the National Security Advisor several times. I visited the Chief of Army Staff, the Chief of the Air Staff, uh, the Commissioner of the Inspection of Police, and the DGSS. Even a few days ago, I was with him. And of course, not to talk of Mr. President that uh, uh, we, uh, i always uh, compare this with Mr. President virtually on a daily basis, twice or thrice on a daily basis. So Mr. President also was very supportive uh, from the beginning. And of course, uh, we decided to uh, handle the situation very discreetly because we try as much as possible not to jeopardize. Did you hear that? Sego, Olawan handled the situation very discreetly nítorí pé àwọn ò fẹ́ jeopardize life àwọn ọmọ yẹn then ṣe notice pé nínú gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọ́n sọ pé these students were rescued they didn't say the students were rescued is using the word released wípé wọ́n release wọn ó yàtọ̀ sí pé wọ́n rescue wọn let's try and understand the English is using here they were released. The man is not using the word rescued. He's not saying they were rescued. He's saying they were released. At the same time, he's claiming they didn't pay any ransom. Does that make sense? Does that make any sense to anybody? They were released, not rescued, but we didn't pay any ransom. So what was the what was the intention of the kidnappers. And what happened to the threat about they needed to be paid certain amount of money until certain date, otherwise they are going to buy those children. So what happened to that? màá continue ọ̀rọ̀ ẹ̀ wá complete gbogbo àwọn question tí mò ń the question sì pọ̀ lórí The lives of the children because some people at certain point wanted to politicize the whole issue, and we felt, look, that was really unfortunate uh, for anybody uh, to jeopardize the lives of our children because of politics. So we tried to encourage the spiritual forces uh, to be more focused, to be uh, more determined, and I'm happy they work closely together. It's a matter of working as a team. And of course, uh, I want to also thank the community they supported us. Uh, that is more important, including the parents of the children. You are very supportive. They believe in what we are doing. Uh, uh, I speak with them uh, virtually on a daily basis. And of course, they were in very, very high spirit that uh, they believe that my leadership, these children will certainly come back home safely. I'm happy today they're back home. Remember in our last interview uh, two days ago, I assured you by the grace of God, the children will be back home safely. Today they are back home safely. And of course, uh, this issue, like I said, is an isolated uh, incident. Uh, by the grace of God, I will never, ever experience this kind of situation again in Kaduna, by the grace of God. So I was going to ask you, uh, what are the guarantees, the assurances that this sort of thing will not repeat itself? We must have learned something as a people, as a government, and as a nation that this sort of things should not repeat itself. Are there any guarantees, any process put in place, any structure that is being put in place so that this kind of thing does not happen again? Yeah, because uh, we realized that uh, in the whole of Kaduna, this incident, uh, we have about three uh, local governments that are really, really the frontline local governments that have this kind of uh, security problems. That is uh, Benogwari, Chukun, uh, local government in particular. Then, of course, and some uh, local governments like uh, local government in particular. So these are the local governments. And what have we done? We walk, we sit down with the- It's no longer news that. Ẹ tẹ́tí the same question because some things are not clear. Nigeria is struggling with a kidnapping epidemic with thousands of people abducted every year and held for ransom. In fact, so pervasive is this criminal enterprise that, according to one security report, more than 4,500 people have been kidnapped since President Tinubu took office in May last year. Sometimes there are several mass abductions in one day in the same part of the country, mostly the northwest region. Many are killed. The government's strategy doesn't seem to be working, and it looks as if no one cares. And each day, bandits take more people and demand a ransom. It's become an easy way, or perhaps the only way, to make money. But at the weekend, a bright spark in an otherwise dark world as the government announced that nearly 300 school children abducted from the town of Kuriga in Kaduna State have been released. So, in a region that's dealing with overlapping waves of insecurity and violence with bandits and jihadists in their midst, how did the authorities manage to get the kidnappers to right. take their guns away from the victims' heads? How did the government get a. Did you hear the question? How did they manage to get them láti gbé jagamu wọn kúrò lórí àwọn ọmọ yẹn tán fi wá ọmọ yẹn gbà? ṣé mọ̀dí tí question yẹn máa fi wáyé àbí tí question yẹn fi wáyé up till now they are just giving us sketchy information àwọn information tí ò wúlò tí ò ṣe process tí ò ní já síbi kankan tí ò ní meaning all they just want everybody to believe ni pé àwọn ọmọ ṣáà ti dé ẹ lóòótọ́ ẹ ṣáà gbọ́ pé wọ́n sọ pé ọmọ two eighty seven ṣùgbọ́n rọ ni kì í ṣe two eighty seven àmọ́ one thirty Um, two eighty five ṣùgbọ́n one thirty seven ni àwọn ológun sọ pé àwọn ọmọ jẹ́ ẹjọ́ ṣáwọn ológun ló wà ń bẹ̀ nígbà tí wọ́n kó àwọn ọmọ lọ ṣé àwọn ọmọ ológun lọ́gá skul yẹn ṣé àwọn ọmọ ológun ni wọ́n máa gather information ni àbí àwọn èèyàn tó wà nílùú yẹn ọ̀gá skul yẹn àti gómìnà state yẹn ṣáwọn kan ló yẹ kí wọ́n mọ the right numbers the right figure of the children the student that went missing then ṣebí nọ́mbà yẹn ló yẹ kán fún àwọn ológun pé iye ọmọ tá à ń wá lélẹ̀ right tó bá dẹ̀ jẹ́ pé nọ́mbà tí wọ́n sọ tẹ́lẹ̀ tó bá jẹ́ pé along the line wọ́n ṣe investigation wọ́n ti rí i pé nọ́mbà yẹn kò rí bẹ́ẹ̀ ṣèbó yẹ kán ti jáde kán ti sọ fún gbogbo èèyàn pé nọ́mbà tá a kọ́kọ́ fi síta yẹn o kò rí bẹ́ẹ̀ o ó ti yàtọ̀ o àbí àti ẹ̀ lè fún yín ní nọ́mbà kankan ẹ má fọkàn sí nọ́mbà kankan nítorí pé àròjútu nọ́mbà. now tẹ bá ti ń gbọ́ tipẹ́tipẹ́ pé àwọn ará òkè ọ̀yà wọ́n fẹ́ràn kán máa parọ́ kán máa inflate figures kán máa parọ́ nọ́mbà. àwọn agbègbè míì wà tó yẹ pé aṣálẹ̀ lásán tí ò séèyàn tó ń gbé bẹ̀ wọ́n lè mú population census wá fún yín wọ́n sọ pé àwọn léèyàn two million tó ń gbé bẹ̀ iṣẹ́ ọwọ́ wọn ni bó ṣe ń ṣe nìyẹn you know why they are doing that orí yẹn ni wọ́n á fi gba more resources ju ẹ̀yin tó kù lọ wọ́n á gba more allocation nítorí pé wọ́n ń parọ́ nọ́mbà àwọn èèyàn tí ò sí mbẹ̀ irú ó ṣeé ṣe kó jẹ́ irú irọ́ yẹn náà ni wọ́n wá pa yìí pé iye ọmọ tí ó sọnù nínú school yẹn ni meanwhile ọmọ tó sọnù ò tó bẹ́ẹ̀ meanwhile the same thing the same time ọmọ kankan ò sọnù àwọn kan ni wọ́n dà ọgbọ́n pé ẹja wa bá ṣe máa gba owó iye báyìí la dẹ̀ fẹ́ jẹ́ ká make sure pé owó tá a máa gbà jẹ́ àbí kó súnmọ́ ohun tá a lè ṣe ni pé ẹ jẹ́ ká ká àwọn ọmọ kéékèèké àwọn ọmọ ilé ẹ̀kọ́ gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́ bá ti rí pọ́n káwọn ọmọ ilé ẹ̀kọ́ torí kán lè gbẹ̀mí wọn là kán ẹ̀mí wọn gbogbo èèyàn ló máa sọ pé kán tètè lọ sanwó kán lọ gba àwọn ọmọ yẹn wálé àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo èèyàn ló máa ní kán tètè lọ san owó kán lọ gbẹ̀mí àwọn ọmọ yẹn là kán lọ gbà wọ́n wálé àwọn ọmọ yìí ò mọ nǹkan kan tiwọn àwọn won wale awon omo yii mo wọn gan lè má mọ nǹkan kan these children and their parents are just collateral damages to these people that are executing this plan. And they really don't care what happened with these kids or their parents. Gbogbo ojú ayé tán wá ń ṣe gbogbo story tí wọ́n ń sọ tán ṣe I'm happy kinní kan is happy uh, they are back with their parents ẹ má gbàgbé up till now wọn ti fi àwọn ọmọ ilé kan lọ bá parent wọn wọn ti dá wọn padà sílé mo sọ kinní kan fún wa nínú ètò tí mo ṣe lọ́jọ́ Saturday mo ní lára àwọn nǹkan nílùú òyìnbó tó máa ń dùn mọ́ àwọn tó ń ṣiṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ jù ni pé tán bá rí i pé ọmọdé wà nínú ìwádìí tí àwọn fẹ́ ṣe ẹ mọ̀dí ìdí ni pé wọ́n mọ̀ pé kò sí bí wọ́n ṣe lè tan ọmọdé tó the moment ẹ bá get away from the adult tó ń sọ fún pé kó má jẹ́wọ́ tó ń kọ nírọ́ tó máa pa ọmọdé máa padà jẹ́wọ́ ọmọdé máa sọ nǹkan tó rí ọmọdé máa sọ nǹkan tó ṣẹlẹ̀ ṣó ṣeé ṣe pé torí ẹ̀ ni wọ́n ṣe ń dọ́gbọ́n tán níwọ̀n tí ní fi àwọn ọmọ yìí lẹ̀ báyìí wípé wọ́n sì máa wà níbi tán wà yes it's a good thing tó bá jẹ́ lóòótọ́ náà kó wọn lọ tí ṣẹlẹ̀ṣẹlẹ̀ wọ́n nídìí gbogbo therapy àti gbogbo ohun tán ń kà á lẹ̀ yẹn wọ́n nídìí gbogbo ẹ̀ tó bá jẹ́ lóòótọ́ but why are they particular about wọn tí ní fa àwọn ọmọ yẹn lẹ́ẹ̀kan lọ sọ́dọ̀ òbí wọn sìn why are they not saying ìgbà wo làwọn ọmọ yẹn máa padà sọ́dọ̀ òbí wọn could it be wọ́n ń try àti debrief àwọn ọmọ yẹn àtàwọn òbí wọn láti make sure pé they are not going to say anything to anybody. Could it be nígbẹ̀yìngbẹ̀yìn gbà tán bá fi àwọn ọmọ yìí lẹ̀ tí àwọn oníròyìn á bá máa wá wọn kiri pé tán fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àwọn ọmọ yìí ò ní sọ̀rọ̀ àwọn òbí wọn ò ní sọ̀rọ̀ wọn ò ní sọ nǹkan kan mọ́ kùdí bí gbogbo ohun tó máa máa jáde lẹ́nu wọn ni pé àwọn ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ti dá ọmọ àwọn padà wọ́n ti rọ́mọ àwọn àwọn ò fẹ́ sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ could that be the case ṣé wọ́n máa ever jẹ́ káwọn èèyàn rí di ọ̀rọ̀ yìí àbí wọ́n máa ṣe bíi ti gbogbo àwọn ọ̀dà ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó dẹ̀ jẹ́ pé wọ́n wà very very important ẹ wo irú ikú tó pa bàbá wa olóògbé Chief Bọ́lá senior advocate of Nigeria ṣe mọ̀ pé up to date a lot of things are hidden ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n dé mọ́lẹ̀ tán bò mọ́lẹ̀ tí wọ́n jẹ́ kó jáde síta gbogbo àwọn tán jọ ṣiṣẹ́ láabi yẹn tán jọ paná ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ everybody ti ń jẹ benefit tó bá iṣẹ́ tí wọ́n ṣe wọ́n ti ń jẹ ọ̀rọ̀ ẹ̀ lénìí ara rú wọn ni kẹ̀yàmó wà àtèmi àtẹ̀yìn àmọ́ ipò tí Kẹ̀yámù wà lénìí àbá àmọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ yẹn náà kì í ṣe ọ̀rọ̀ ọjọ́ òní ẹ jẹ́ ká tẹ̀síwájú. grip on this particular security issue. A lot of people have been spending a lot of time coming with permutations on how these children were raised, what happened. For us in Kaduna, what is more important is the self of our children. We're happy they're here with us. That is more important. And I want us to please continue to support our armed forces and the entire security agencies in our own country. They are doing extremely well. Governor Uba Sani, the governor of Kaduna State, joins me now on the line from the capital, Kaduna. Governor, thank you very much indeed for joining us. I know it's been a very busy day for you. I mean, you are a bit late, let's face it, but you're here. And that's the important thing. But I hope you can hear me loud and clear. And congratulations. Um, a very auspicious day, securing the release of these uh, children. Do we know the condition that they're in after 17 or 18 days in captivity? Thank you very much, uh, my brother Charles. Um, first, we have to give glory to God uh, for <laughs> the safe return of our children back home they were in captivity precisely for 16 days. And of course, we, I have to start by thanking Almighty Allah. Uh, I also have to appreciate uh, our President, President Bola Ahmed Tinubu, who from the beginning of uh, this incident, since when the abduct, abduction happened, until they were re released, uh, he was with me uh, all the time on phone discussing with me and uh, he shared the pains and uh, worried with us and he showed a lot of uh, leadership. I also have to thank uh, the National Security Advisor, Malan Nuhur Badu, as well as the service chiefs and other security agencies, the police, as well as the, the DSS. So for me, uh, we are happy today because um, since yesterday I was with the children and today, the military, under the able leadership of our GOC, one mechanized division, General Saraso, uh, handed over the children to me officially this afternoon. As we are speaking, the children are in high spirit. Uh, we have been discussing with them. The families are also happy. Everyone is happy. Uh, sadly, uh, we lost uh, one person. That is Malang Abubakar, who is their head teacher uh, he couldn't make it, he was, sick, and he, he died uh, well uh, in captivity. Uh, but the 137 children abducted, they all returned back home safely. Uh, for us, we're happy, and the families are also happy. Well, thank you for setting that out for us, uh, Governor. And um, I suppose a question that's very pertinent and on the minds of many people is were they rescued by security forces or were they released by their abductors? I think uh, this question should go to the security agencies, particularly the. For me, the most important thing, uh, Mr. Charles, is the, as a governor, uh, the most important thing for me is the protection of lives and properties and dignity of the people of Kaduna State. So when the incident happened, I rushed to the service chiefs, the NSA, the President of Nigeria, and everyone that can help. Uh, today I am happy that they have returned back uh, safely. I didn't want to ask anybody question. I even cautioned a lot of people that were asking the question because uh, you need to see the, the families, you need to see the children, you need to see how happy they are. They need to be happy. Uh, and ìwọ gan you are going to be happy torí ẹ ṣẹ̀ṣẹ̀ gba òbítíbitì owó tẹ́ lu gbogbo nàìjíríà ní jìbìtì ẹ ṣẹ̀ṣẹ̀ lu gbogbo nàìjíríà ní jìbìtì ẹ gba òbítíbitì owó so definitely bóyá àwọn gan ó níye tẹ́ máa fún wọn tán máa mú lọlé so they are going to be happy because mi ò understand the story Ti àwọn kinní rándanrandan ìtàn gbé wá fún wa àti gbogbo nǹkan tó ń sọ yìí ẹni tó bá ní òun ò understand nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àbóhun ò ẹnì yẹn ó a jẹ́ pé ẹni láabi ayé àtọ̀run ni ó kàn fẹ́ refuse láti má sọ òótọ́ ọ̀rọ̀ ni because òótọ́ ọ̀rọ̀ tó wà ń di ọ̀rọ̀ yìí ó fojú hàn gbangba gbangba kò rújú rárá wípé all along láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ yìí these people were lying a lot of lies ó wà nínú ọ̀rọ̀ yìí látilẹ̀ látìgbà tán ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ irọ́ tó wà nínú ẹ̀ pọ̀ gan látilẹ̀ that was why immediately the incident ṣẹlẹ̀ kò rújú rárá fáwa kan láti sọ pé ẹ wá ẹ jẹ́ abéèrè àwọn ìbéèrè wọ̀nyí ká dẹ̀ ti ń tọ́ka àwọn nǹkan kan tí ò look right láàrin ìṣẹ̀lẹ̀ yìí àti lórí gbogbo ohun tán ló ṣẹlẹ̀ àtọ̀nà tó gbà ṣẹlẹ̀ now wọ́n ti kó àwọn ọmọdé right they were released ẹ gbọ́ béèrè tí oníròyìn yẹn béèrè lọ́wọ́ ẹ̀ ṣé explain fún wa báwo náà ṣe gba àwọn ọmọ ilẹ̀ ṣé àwọn ológun yẹn ṣé wọ́n kojú àwọn agbésùmọ̀mí ajọ́mọgbé yẹn ni àbí wọ́n kàn ká àwọn ọmọ yẹn lẹ̀ síbì kan àwọn ẹni wá débẹ̀ wọ́n bá wọn wọ́n kàn kó wọn jáde wá ó lóun ò lè dáhùn ó láfi kan lọ bi àwọn ológun ó nítorí òun ò béèrè lọ́wọ́ wọn ṣùgbọ́n nítorí tòun ni pé táwọn ṣáà ráwọn ọmọ àwọn sì ti rí wọn. meaning now who is the national security adviser nuhu ribadu ọmọ ìyá wọn ará kan ní gbogbo wọn wèrè kan ní gbogbo wọn idiot kan ní gbogbo wọn ta ló lórí àwọn ológun tí wọ́n lọ ṣiṣẹ́ tí wọ́n kó àwọn ọmọ ẹ̀ wá by the time they start mentioning names and telling you the people involved, a lot of you will understand what is going on. Owó ti exchange owó and a lot of people. Owó ti exchange owó and a lot of people. Oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀. They are not telling us how much did they pay to get these children out. Perhaps no money was even paid, but some money was given eh, from the federal treasury láti release àwọn ọmọ yìí tó dẹ̀ ti bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ lo owó yẹn fún nǹkan tí wọ́n fẹ́ lò ó fún lélẹ̀ tá a sì máa padà síbẹ̀ tá a máa sọ̀rọ̀ lórí ẹ̀ yàtọ̀ sí wípé bóyá owó ti exchange ọwọ́ tówó ti bọ́ sí wrong hand tó dẹ̀ lè jẹ́ nǹkan palára fún gbogbo èèyàn tó ń gbé orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ̀ bá mọ̀ wọ́n ti fún gómìnà yìí ní ọlọ́pàá 200. hundred tí wọ́n pè ní special forces pé kán deploy káàkiri ìlú wọn ṣé wọn kàn ń claim pé Kaduna tóbi gan pẹ̀lú wọn tóbi mi ò débẹ̀ rí àwọn tó débẹ̀ rí wọ́n ní à ah, ilẹ̀ yẹn tóbi gan ilẹ̀ ló tóbi ibi tí àwọn èèyàn ń gbé ń bẹ ò pọ̀ ibi tó ṣe é gbé ń bẹ ó níbi tó tóbi mọ́ now nínú whatever the number of policemen tán sọ pé ó wà ní Nàìjíríà tí wọ́n ń pín tí ò kárí wọ́n tún ti yọ another two hundred ṣangiliti tó ti fi jíǹkí òun nìkan ní state ẹ̀ mo ṣì ń bọ̀ lórí ìyẹn náà. Uh, for me, that is more important. As a governor, uh, honestly speaking, yesterday I was asking someone that asked me a similar question. That, look, if my child is uh, abducted, uh, if he is released, I wouldn't bother anyone asking question how he is released. The most important thing is that he is back home safely. And these children, I must tell you, even after this interview, I will be with them. Even before the interview, why I'm late is because I've been with them. Most of them are really, all of them are really happy. They are really in high spirits. They are eager to go back. Ẹ jọ̀ọ́ ẹ̀yin mi ni o, bóyá mi mò Common sense tells me we wípé ọmọ tí wọ́n jí lọ tí wọ́n ti traumatize for sixteen days nínú gbó lóòótọ́ lóòótọ́ tán ti fìyà jẹ they are not going to come back and somebody will be saying, Lenu Ana, Abijeta Seni, they are happy. Eti get me. No, it doesn't make sense. So to go further ahead to prove pay, these people are lying. This man knows more than what he's saying. This man knows more than what he's saying. this man is not saying the truth he's not telling the truth ẹ má dé gbàgbé pé sẹ́yìn sẹ́yìn wọ́n ti fẹ̀sùn kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí tán wá látòkè ọ̀yà pé àwọn ni wọ́n ń fi kínní ṣe business tí wọ́n fi ń ṣe gbogbo ohun tó ń ṣe tán kàn ń parọ́ pé kó tó wá di pé gẹ̀rẹ́gẹ̀rẹ́ alábọ́rùn ó dẹ̀wù sí wọn lọ́rùn so could it be could this be the same situation wípé wọ́n tún ti fi gbogbo ọmọ nàìjíríà transact business wọ́n tún ti gba owó gẹ́gẹ́ bí màmá wa kan ṣe kọ níbẹ̀ yẹn lẹ́ẹ̀kan wọ́n ló ṣeé ṣe gan kó jẹ́ pé ọ̀gbẹ́ni tán ló sá lọ yẹn ara àwọn olórí àwọn èèyàn wọn tí wọ́n jọ mọ bọ́n ṣe ń gba owó ìtanràn àbí owó owó bọ̀bẹ́ lórí àwọn ọmọ tó ń jí gbé ni tó jẹ́ pé negotiation tán ti jọ ṣe ni pé ẹ fi arákùnrin yẹn lẹ̀ á fi àwọn ọmọ yẹn lẹ̀ wọn ló ṣeé ṣe kó jẹ bẹẹ ìyá wa kan kọ lẹ́ẹ̀kan tó bá jẹ pé ẹrí ẹ padà lọ sí comment section ẹ rí ń bẹ màmá wa kan kọ lẹ́ẹ̀kan which me let dispute the fact yẹn it's possible anything is possible in Nigeria never say impossible when it comes to Nigeria anything is possible ẹ rántí ìwádìí tí ọ̀gbẹ́ni Ṣóyọ̀mbọ̀ ṣe wípé bọ́n ṣe ń kó nǹkan ìjà wọlé wípé bó o bá ti lówó lọ́wọ́ tó dẹ̀ mọ where to go kò sí nǹkan tó lè kó kọjá látọ̀dọ̀ àwọn custom wọnú ìlú tí wọ́n ń pè ní nàìjíríà the same custom yẹn ná jáde níjèló tí wèrè yẹn ń sọ̀rọ̀ tó ní àwọn ń fẹ̀mí àwọn wéwu fúnra yín ẹ̀mí ara àwọn wéwu fún yín láti dáàbò bò yín ṣùgbọ́n ẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹ̀ corporate tó láwọn kó báàgì ráìsì méje àwọn lọ kó fún àwọn agbésùmọ̀mí nínú igbó kán lè já wọn rọ́nà lọ. ẹni tó tiẹ̀ ń sọ̀rọ̀ pé àwọn kó àpò ráìsì méje fún agbésùmọ̀mí kí ló fún wa láṣọ́ránsì pé àpò ráìsì méje ló kó fún wọn kí ló fún wa láṣọ́ránsì pé kì í ṣòun gan ló lọ ń fún wọn lóúnjẹ nínú igbó ṣùgbọ́n bóyá toró ṣeé ṣe kó jẹ́ pé àwọn èèyàn kan ti rí kó tó di pé wọ́n máa wá tú àṣírí ẹ̀ síta ló wá ń sọ yìí pé wọ́n mú àwọn àwọn fún wọn lápò ráìsì méje ṣó ṣeé ṣe kó jẹ́ pé òun ló ti lọ ń fún wọn ní àpò ráìsì nínú igbó látijọ́ ẹ̀ ṣùgbọ́n ara ń fún pé kó má lọ dijọ́ kan kí kan nú àwọn ọmọlẹ́yìn òun tó mọ nǹkan tó ń ṣe kán má lọ jẹ́wọ́ kóun lè rí parọ́ yẹn mọ́ ṣó ṣeé ṣe kó jẹ́ pé yẹn ni wọ́n ń dá bí ọgbọ́n àbí ẹ̀yin tẹ́ lè lé àwọn ẹni ẹlẹ́ni kiri kẹ́ gba ọjà tán lọ fowó iyebíye rà kẹ́ sọ pé wọ́n ń ṣe fàyàwọ́ kẹ́ lẹ́ ẹrù wọn ẹ̀yin tẹ́lẹ̀ ń lé àwọn onífàyàwọ́ ẹ lé wọn wọnú kìṣí ẹ lé wọn wọ igbó ọrà àti gbogbo àwọn ìlú tó súnmọ́ bọ́dà yẹn tẹ bá dénú àwọn ìlú yẹn tó jẹ́ ilẹ̀ yorùbá ẹ máa yìnbọn bó ṣe wù yín ẹ pa àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n mọwọ́ tí wọ́n mẹsẹ̀ tán lọ bí tiwọn jẹ́jẹ́ bẹ bá pa wọ́n tán ẹ sá lọ ẹ sọ pé ẹ ń lé àwọn onífàyàwọ́ ẹ̀yin yẹn lẹlẹ lọnú gbó tẹsán yìí pé kọ́n má bàa pa yín ẹ̀yin kó àpò ìrẹsì méje ẹ kó fáwọn agbésùnmọ̀mí these same people náà ni o àwọn ẹ̀yàkẹyà àwọn ọmọ ìran kíran yìí náà ni tí wọ́n kó dàpọ̀ mọ́ wa tá à ń sọ táwọn kan ò ní ká dákẹ́ ẹ táwọn kan ò ní ká dákẹ́ pípa àmọ́ nǹkan tá à ń sọ pé rọ́là ń pa ẹ ẹja tẹ̀síwájú. Come, but like I told them. uh, we will not allow them to go home right now because I have to ensure that they have uh, psycho social therapy, we have psychologists, we have doctors looking after them, we have to look after them. It's our responsibility. So I'm excited. Uh, I've been with them since yesterday. They are so happy. So that is the reason why even when they were released, uh, I was very, very... You see, even the way he kept saying they are so happy, ó ń nínú ó dẹ̀ ń bí mi nínú are you saying they are so happy to have been kidnapped and have been found or what is he saying ìdí tá a fi sọ pé àwọn ọmọ yìí àtàwọn òbí wọn they are like collateral damages àwọn ò mọ ọwọ́ wọn mẹsẹ̀ wọn mọ nǹkan kan àwọn people kan ń use wọn to get what they want ni nínú àwọn ọmọ yìí a máa rí èyí tẹ́sẹ̀ wú nínú wọn then nísìnyí we are not hearing anything tó wù kán ti ṣe fún kankan náà àwọn ọmọbìnrin yẹn and we are not going to hear anything bó bá jẹ́ pọ́n ṣe nǹkan fáwọn ọmọ yẹn wọ́n máa bò mọ́lẹ̀ náà ni wọ́n á ní kán má sọ jáde kán má sọ pé nǹkan kan ṣẹlẹ̀ but these are these, still the same people tó jẹ́ pé tó bá di in a month or two months time wọ́n lè tún sọ fẹ́mi àtẹ̀yìn pé àwọn kidnapper tán kó àwọn ọmọ ń jọ sí wọ́n ti rí wọn o àwọn fúnra ara wọn ti surrender fún Kaduna state government Kaduna state government ti kó wọn lọ fún rehabilitation wọ́n ti repent wọ́n ti dèèyàn dáadáa a ti dà wọ́n sínú fijilanté a ti dà wọ́n sínú ọlọ́pàá a ti dà wọ́n sí army a ti dà wọ́n sí navy wọ́n mọ̀ wá ṣiṣẹ́ fún nàìjíríà báyìí wọ́n dẹ̀ ní kẹ́yìn àtẹ̀mí wíwé ká fọwọ́ lọ sórí ká lọ sùn ká dijú wa méjèèjì àwọn idiot kan lẹ yorùbá dẹ̀ ń sọ fẹmi àtẹ̀yìn náà pé ẹ lọ sùn kẹ́ fọwọ́ lọ rí kẹ́ mọ ọrùn ẹ má wọrí there is no problem irọ́ ni wọ́n ń pa kò sí fúlàní kankan tó ń ṣe nǹkan kan some idiots kept telling you that ẹ jẹ́ kémi àtẹ̀yin ẹ jẹ́ ká máa fọpọlọ gbé gbogbo incident àti gbogbo event tó ń ṣẹlẹ̀ ẹ nídìí mi láti wá máa sọ fún yín pé there is trouble in the house ẹ nídìí mi láti wá máa sọ fún yín pé a nílò ìgbìmọ̀ ojúlá lákàn fi ń sọrí tó múnádóko kì í dẹ̀ ṣe eléyìí tí anybody máa hold wa to ransom pé kóun tó kó ọmọ ogun lẹ̀ kán kọ́kọ́ wá ṣe kinní kan kán wá ṣe gbá kán wá ṣàwò kì í ṣe eléyìí téèyàn kankan máa máa force ọmọ Yorùbá pé everybody has to bow down to me kí n tó ṣe anything ìyẹn kọ́ là ń sọ eléyìí tán máa ṣe láti inú ìfẹ́ tán máa ṣe then ọmọ Yorùbá wá bow fún wọn tó bá wu ọmọ Yorùbá ọmọ yorùbá wa máa yìn wọn wọn á máa fọn rere wọn ní kíkankíkan tó bá wu ọmọ yorùbá not the one that ọmọ yorùbá will be forced to be worshiping them that's not what we are saying anything anybody wants to do let it be done out of love let it be a service of love not a monetary thing not on demand. eh? not okay mo lè ṣe é ṣùgbọ́n ẹ kọ́kọ́ wá ṣe báyìí ná no yes whatever needs to be done needs to be done ipe okay o kí n tó lọ mo fẹ́ mọ̀ pé gbogbo ara jọ fẹ́nu ko ó yẹ jájọ jókòó tájọ tọwọ́ bọ̀wé ẹ tọwọ́ bọ̀wé that's a different thing ó nílànà ó lọ́nà téèyàn ń gbà sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ tẹ́ ń bá jà tẹ́ ń ṣe lára ẹ̀ tẹ́ ń bá fa wàhálà gan ó ṣerú ẹ̀ náà ó béèrè ó lẹ́yìn bàbá wa ẹ tọwọ́ bọ̀wé ẹ sọ fún mi pé kí n lọ ṣe pé ẹ fọwọ́ sí ẹ wà lẹ́yìn mi gbogbo wa la gbọ́ ńgbà tó sọ you can do likewise and nobody will blame you for doing that ìgbà tó dẹ̀ dàbí pé that was not even forthcoming ẹni yẹn gbé gbèsè ó ṣe nǹkan tó yẹ kó ṣe i mean ó ṣe nǹkan tó ní belief pé yẹ kóun ṣe and that's why people love him That's why people sing his praise. It's not because of any other thing. Àwọn èèyàn tó rí nǹkan tẹ́nìyẹn ṣe tán láìkí ẹ̀ tán dẹ̀ rí bíi pé ah ẹni ẹni tó tó pé kéèyàn ṣe kí ni kéèyàn kan sára sí ni kò lè. If you feel you can do better, do it. Ojú ọ̀run tó wà yóò tó ẹyẹ fò láì fapá kanra wọn ìránṣẹ́ kan ò dẹ̀ kí ń dí kejì lọ́wọ́ oníṣẹ́ náà ò ní jẹ́ fún tomi oníṣẹ́ omi ò ní jẹ́ fún tiná ẹ má ṣe mistake yẹn kò dẹ̀ séèyàn kankan tó lè ṣe ju ibi tá a bá gbà láàyè lọ ibi tí Elédùmarè bá fún ẹ láàyè dé pé kó ṣe dé ibẹ̀ náà ló ṣe dé tí ó pin o lè fẹ́ dọ́gbọ́n inú sí i guess what ọ̀nà bá ti pin ó ti pin náà ni there is nothing else ẹni tẹlẹdùnmarè bá tún ní yóò gbé níbi tí wọn tún ṣe dé yẹn yóò tún gbé ẹlẹdùnmarè ò dẹ ẹlẹdùnmarè is not a respecter of age title or anything man woman it don't matter it don't matter àìmọye àwọn akọni tí wọn jẹ obìnrin àìmọye akọni tó jọmọ kéékèèké tí wọn ń ṣàgbàlagbà kò le tó yẹn ohun tó ṣe kókó tó ṣe pàtàkì ni pé clear message tá gbára wa lọ́wọ́ gbogbo àwọn karambani àwọn ọmọ kíran àwọn olórí burúkú ìyẹn ló jẹ gbogbo alógún ló ṣe pàtàkì. We are not interested in anybody's chieftaincy title or rank. We don't want to hear that. And we don't have time for it. Yes, put yourself in the position of respect, and everybody will respect you. ẹ tó bá wá lóhùn ní respect ẹ níbi tó ti ń respect ara ẹ wá wo bóyá ọmọ yorùbá ò ní gbà tì bóyá wọn ò ní kóbò pé kí ló dé ọmọ yorùbá máa gbà tirú ẹni bẹ́ẹ̀ pé kí ló dé kí ló ṣe tí wọn fi ní respect ẹ but ẹni tí ò bá ti fi rẹ sáàyè respect definitely tán bá disrespect ẹ ọmọ yorùbá ò ní sọ̀rọ̀ ọmọ yorùbá ò ní dá sí put yourself in the position of respect tí ẹ fi dán ọmọ yorùbá wò wá respect or not. It needs to be hand. It's not going to be handed over. It's not going to be taken by force. Anybody that wants it is going to have to work for it and hand it. Nobody is going to give it. And nobody is going to force anybody to take it. Kò uh, worried when a lot of people that were, were talking when they were in captivity, when they were released, I thought everyone should be happy. Mr. Charles, I was expecting everyone to be jubilating like jubilating. the parents, but unfortunately, a lot of people. Jubilating for what? Everybody should be jubilating that you lied to us, that you people just connive together and lie to all of us, and we should be jubilating. Let idiot one one who came with permutation, how were they released? Uh, was there any gun battle? Was there any battle between the military and the, and the, and the bandits? For us in Kaduna, what's more important, our children are back home. I didn't ask so much question uh, because I was eager to receive them from the GOC or Mechanized Division, who has been extremely very helpful to us. And I want to thank him again. Well, uh, obviously, Nigerians share your excitement and your happiness, Governor. But also, as I'm sure you well know, a post mortem is absolutely essential in order to learn lessons from this incident. And if there was a gun battle, um, that would have been a traumatic experience for the, for the children who were released. That would form part of their therapy, and we would learn lessons from it, wouldn't we? There we go. Mr. Charles, as I'm speaking with you, honestly speaking, in the next uh, 15 hour, 15 minutes, I will be with the children. They are all excited. They are waiting for me. Uh, they will not be happy to hear me wasting time actually talking about uh, uh, whether they were a gun battle or <laughs> anything when they are released. <laughs> they, you need to see them. You will agree with me. They are extremely happy. And um, of course, uh, as you ask me a question, uh, I will also you know what right here at this junction níbi tá a dé yìí mo máa ṣí ojú òpó lẹ̀ ẹ ẹ pé studio number yẹn based on ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ tó ń jáde lẹ́nu máa yìí what do you feel what do you think ẹ pè wọlé fún bí ìṣẹ́jú márùn-ún màá fi ṣojú òpó lẹ̀ ẹ pè wọlé sórí ojú òpó mo fẹ́ gbọ́ opinion yín kí lẹ rò sí ohun tí gómìnà yìí tó ń sọ jáde lẹ́nu. torí inú ẹ̀ tiẹ̀ ń bí mi bó ṣe ń sọ̀rọ̀ àpọ̀dà jáde lẹ́nu yẹn ó ń bí mi nínú seriously inú ẹ̀ ń bí mi ẹ tó bá fẹ́ pè wọlé fún bí tí mo fi ṣe ojú òpó lẹ̀ how do you feel what do you feel what do you think is going on what is your own assessment of this whole scenario and everything this governor is saying he kept saying that these children are happy after being traumatized for 16 days so what do you think what can you conclude from that? What can we take away from what he's saying? I'll be waiting for your calls, but I'll let this play. Find out, okay? So give me time to find out. Okay. But as, far, as far as I'm concerned, as of today, I know they were they were released, and um, of course, I know I believe I believe in our armed forces. They told me, and I believe it. No more, no ransom was paid, so we should thank God. That was uh, exactly the statement. And of course, uh, here for me, everybody has his own priority. What is my priority as a governor? Is to get my, my children back, and they're back. That is my priority for now. And I'm happy, I thank Almighty Allah, they're back. Yes, that, that, that's, um, that, that's, as we said, everybody shares in your um, happiness there. But you, you, mentioned that, you, that they did not pay, or you did not pay a ransom to get them released. Do you okay ẹ jẹ́ kí n gbé yín sórí okay ẹ ti wà lórí ẹ̀rọ. ẹ kú ètò ẹ kú ètò ṣe gbọ́ mi bẹ́yẹn. bẹ́ẹ̀ni mo ń gbọ́ yín bàbá mi ẹ ṣe gan obviously màálù ni àwọn pípọ̀ wọ̀nyí màálù hmm. màálù màálù gidi ni wọn látòrí gọvnọ látòrí látòrí gọvnọ mọ gbogbo gbogbo àwọn leaders wọn pátápátá màálù ni wọn. Hmm. because uh, you are telling the entire world It will two hundred and eighty-five children mm-hmm. in school. And then you are coming back to tell us that the military said it were one hundred and thirty-seven. Right. When somebody said wípé òun escape that he was an escapee and mm-hmm. he ran back láti padà ní ìfáìdì course wọn pa vigilante àwọn tó dúró sí ó sì wá padà sí school láti wọ́n lọ àkáǹtì fún yíyí ọmọ tó wà missing before he was to display a number. Then. and then na coming back to tell us one thirty seven ni àwọn military pè so iye tí wọ́n recover òun ni kì í ṣe iye tí school register sọ. Mm-hmm. it is ridiculous. and then again wọ́n tún ń béèrè this stupid man èyí tó tẹ̀ bí mi nínú jù. Usually the students are happy. Right. They are in quiet spirits. Àwọn ọmọ tó ti wà captivity for more than two weeks. Kódà hmm. two days, you can imagine the trauma. Right. I had an experience with this bandit on Lagos Ibadan Expressway okay. for less than one hour. I was in trauma for more than three weeks because the AK-47 ó gbèsè lórí lẹ́yìn ìròyìn ìbẹ̀rẹ̀ continuously at that time to wọ́n ṣe bẹ̀rẹ̀ we were not kidnapping we were we armed robbery at the beginning. We later don change it sí kidnapping nǹkan tí mo sọ was in twenty thirteen and I was dẹ̀ ni nígbà hmm. so what am I trying to say with the experience of less than one hour about forty-five to fifty minutes the trauma remains with me for not less than three weeks to one month. Hmm. How much more? Àwọn ọmọ kéékèèké tí wọ́n kó for two weeks hmm. plus tí wọ́n wà ní captivity ó ní mo ṣe ń béèrè pé ṣé chickpea yìí wọ́n fi ń fìdí wọn captivity when we mo baby, n beere pe se chickpea yii won fi n fidi won ni abi mcdonald àbí orí orthopedic bed ni wọ́n sùn níbẹ̀ sọ are high spirit mm-hmm. that is ridiculous and now you are telling the whole world as the chief security officer of the state that you can you don't you didn't even ask question báwo lẹ ṣe rí We mm-hmm. are. you were rescued or you were released bóyá wọn fi àwọn ọmọ yẹn ṣe gift lókè ramadan wọn ta ẹjẹ ká kú tu wọn lẹ láwọn tó ń yìn kú káwọn fẹ́ gbowó but the truth of the matter is this money must have exchanged and let me tell you the truth whichever way it goes àwọn people will cash out to me mm. tí federal government bá lóun release owó state government máa release ó máa lóun release owó máa fi yẹ kó jẹ ni ọmọ náà rí ní owó tó fi release àwọn ọmọ yẹn you can see that even the welcoming of those children is becoming a ceremony. Right. Gbogbo tó kà sílẹ̀ pé they will take them to psychologists, they will do therapy, they will do lẹ́wọ̀n owó tó ló wà ní high spirit. Owó ló bá dé. <laughs> And from what you saying, pé over two hundred security operatives náà rìlíìsì fún gbogbo ibi tí owó state máa gbà lọ́nu yẹn. Whichever way it goes, but tó kù cash out ni. Hmm. I'm telling you to be honest, To be the honest food. But the truth is this, wọ́n mọ̀ wípé nǹkan tó ń ṣe yẹn it is ridiculous gbogbo nǹkan tó ń ṣe yẹ kò hard up rárá and they are too animalistic tó yẹ pé ọpọlọ wọn ojú kọkàn jowó jowó jowó lọ wọn àti ẹmọ anything nípa ṣé wọn àti ẹbí wọn yìí gan wọn lè yẹn kó dú gbogbo wọn yẹn wò hard up ẹ máa bí tó bọ̀ sá. ẹ ṣé bàbá mi a máa rí yín bá thank you ẹ jẹ́ ká tún gbé next caller. hello hello ẹ ti wà lórí afẹ́fẹ́ o. hello sir. ẹ kalẹ́ o. ẹ ká ẹ ẹ ẹ kú ètò sà. ẹ ṣeun. ọlọ́run a máa lékún ọpọlọ àti làákàyè yín o. àmì àṣẹ. gẹ́gẹ́ bí small opinion tèmi sà. yes sir. inú ọ̀gbẹ́ni yẹn ò fi o. Hmm. inú àwọn olórí wa ní south west ló ń bí mi. Hmm. wípé wọ́n rí gbogbo nǹkan báyìí wọn ò dé gbọ́rọ̀ sí wa lẹ́nu tó fi dórí àwọn bàbá wa yàtọ̀ sáwọn olóṣèlú yàtọ̀ hmm. sáwọn èèyàn jàǹkànjàǹkàn tó wá láti south west at least náà bá tiẹ̀ bìlífù àwa náà agitate wọ́n ṣáà ń wo pé Nigeria television station ló ń rìpọ́ọ̀tù nǹkan tájọ́ ń wò yìí táwọn ọmọdé ń rí. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ dákẹ́ àwọn gangan nínú wọn ń bí mi <laughs> Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó pẹ́ fún wọn. àmín àmín ẹ máa bí túbọ̀ sí. ẹ ṣé bàbá mi ẹ ṣé gan ni a máa rí yín bá ẹ̀yin èèyàn ṣe ti rí i pé èèyàn méjì tí wọ́n pè wọlé ṣe rí i pé ọ̀rọ̀ wa ò ṣéra wa ọ̀rọ̀ wa jọra wa àbí wọ́n ní ok àtúntì ní ìpè kan ẹ̀já gbé ẹ káàbọ̀ ẹ ti wà lórí afẹ́fẹ́ o ẹ kalẹ́ ẹ ṣeun sir ẹ ṣeun yes sir ẹ kú ètò sir. thank you madam. ẹ jọ sir ẹ ló sir. à ń gbọ́ yín ṣé ẹ lè bá wa pa nǹkan tó ń dún lẹ́yìn yẹn. bóyá kẹ bá wa yín sísàlẹ̀. fara bíi kí ni wọ́n ń rò kí ni wọ́n ń rò pé gbogbo èèyàn jẹ́. ẹ ẹ sọ wípé à Esther foul play ní àárín yẹn and which is true how come tó fi jẹ́ pé numbers of students tí wọ́n ní wọ́n kó lọ kọ́ ni mm-hmm. numbers of students tí wọ́n ní. Mm-hmm. kò jẹ́ dunú fún wọn ìdí tí mo fi sọ pé kò dunú fún wọn ni wípé wọ́n lérò wípé gbogbo èèyàn lọ bọ̀bì wọn fọlọ́n kó dáríjì mi o ṣebí ariwo tí ẹ̀ ń pa látọdún yìí rèé tí wọ́n sọ wípé àwọn kan ló fẹ́ dàlú. bẹ́ẹ̀ni. nígbà àwọn máa ń pòwe ẹ ní pé tí àìsàn bá ṣe ọmọ tálákà wọn náà tálákọ rí gbèsè ẹgbẹ mm-hmm. tó bá tó tó bá ṣọmọ lówó wọn á ní pé kó rọjú kó fi àtàjẹ kọ. bẹ́ẹ̀ ni ẹ pa mí. kó má bàa ta hmm. ẹ ṣe ta. nígbà tó kan àwọn bàbá wa nísìnyìí tí wọ́n láwọn nídìí títa ń pẹ́pẹ́ ta wọ́n wọ́n dìde lágbára Ọlọ́run títa ń lọ àdébẹ̀. ṣùgbọ́n àwọn arábí tó bá yá fún ara wọn náà máa júwe ara wọn fún ayé rí àwa kọ́ la máa pè wọ́n lórúkọ tí àwọn fún àwọn sàmúlò èèyàn táwọn jẹ́ tó bá yá wọ́n á ní à ń sọ̀rọ̀ wọ́n á ní à ń sọ̀rọ̀ ìbọ̀rìṣà wọ́n á ní à fẹ́ dà lúrú ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣé kò tó ṣe wáàsí hmm. hmm. ṣé kò tó ṣe wáàsí ni mo ṣàlàyé lọ́jọ́ Jímọ̀ tẹ̀yìn èèyàn yìí ẹ yé ṣe báyìí mọ́ táwọn kan bá kóra wọn jọ kó àwọn ọmọ wọn bó ṣe lè lo ìmọ̀ ẹ̀rọ bó ṣe lè tún ìlú ṣe wọ́n ṣe lè tẹ̀síwájú àwọn kan wá kó ara àwọn ọmọ wọn jọ wọ́n á máa dà wọn lọ́pọlọ wọn lọ́pọlọ rú wọ́n á ní wọ́n ń kọ́ wọn lẹ́sìn ìbẹ́ àbọ̀ ẹ̀rí àwọn ọlọ́wọ̀ ti sọ ó ní wípé pé àwọn ọmọ tí wọn kàwé yẹn àwọn ará bíi ló ń rìfà sí nígbà yẹn mm-hmm. torí ngbà yẹn tó lọ campaign nílùú wọn ó lóun fẹ́ helicopter campaign òun sọ fún wọn pé òun á jẹ́ kí wọ́n kàwé kọ́ yé tọrọ kọ́ yé ṣàgbé mọ́ kọ́ má bàa di irinṣẹ́ olówó wọn Mm-hmm. torí ẹ̀wọ̀n òdìbò fún ọ̀jẹ̀ kò wọlé ó dẹ̀ sọ ńgbà yẹn omi tó bá yá àwọn ọmọ tí ò kàwé yìí wọ́n máa di wàhálà àpá àwọn tó kàwé nígbà mm. táwa à ń kàwé níbi ẹ bá mi wọn pé kí làwọn ọmọ tí wọn kí máa ń fún wọn ṣe wọn ṣe mm. ráńkà dèdè wọn ṣe ọ̀rá ìsà tẹ bá lọ sí ìlú wọn àgàgà tẹ bá láǹfààní láti wo ààfin ọba wọn mm. mo léèyàn tó ti wo ààfin ẹmí àkàrí ẹn bá yẹrò kó tó ṣaláìsí àwọn ọba ìjàkànjàkàn nílẹ̀ àwùjọ yẹn ó ròyìn wípé kẹ tó dé ẹnu gate hmm. tẹ bá tún tó ẹnu gate ó yí ilé ẹrù tẹ máa bá wọn máa sùn sílẹ̀ báyẹn bàtẹ orí wọn kọjá wọlé ni tó dà bẹ́ẹ̀ olówó kan á máa control ten thousand hmm. five thousand àlùmáńjèrè àwọn tó kò níṣẹ́ ẹbí kí ló fi gbọ́n wọn padà máa di terrorist ni àwọn náà ló máa rán wọn lọ sí síta kọ́ lọ́ máa jẹ́ ọmọ gbé hmm. kọ́ máa gba ransom kọ́ lè máa rówó bọ́ wọn ẹ̀ṣẹ̀ pé ẹ ìyá mi a máa rí yín bá o ẹ ṣe gan ni tẹ́ bá wa dá sí ẹ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká tún fi ojú òpó lẹ̀ ká tẹ̀síwájú ká lè tètè round ẹ jà fi ojú òpó lẹ̀ torí ó sì kú nǹkan kan pàtàkì tí mo sì fẹ́ ká gbọ́ ká. You know if anyone else paid a ransom if it wasn't you because I mean the kidnappers had demanded nearly seven hundred thousand the equivalent of nearly seven hundred thousand US dollars. Can I, can I, can I now correct it? Uh, maybe you didn't hear my, you didn't hear my statement, Mr. Charles, uh, or my speech. Today I sent a word of caution to conflict merchants and security merchants around the country. Uh, you know some, why some of us are not happy? Let me tell you the truth, Mr. Charles. When these uh, children were abducted, uh, people who have no idea about Kaduna, who have no idea about the community, who have no contact with the family, who have never made effort to ensure that these people are released, went to the media with very irresponsible, senseless numbers of 287. For me, <laughs> that statement is the height of irresponsibility. So that's the reason why I believe there are still some conflict merchants who might not be happy that these children are back home safely. That is my position. <laughs> and these people, instead of them to celebrate, because when the children were, were abducted, millions of people were concerned. I thought it was genuine. When these children were back, I didn't see this kind of celebration. And the conversation have shifted to another thing that is petty to me. We're talking about the lives of the children. That is why I'm worried. And the same characters that went to the media talking about 287, I thought by now they should now be ashamed of themselves because the children are back and they told the whole world that only 138 were abducted. But guess what, Mr. Charles? Few days ago, some conflict merchants and security, insecurity merchants were in the media, including foreign media, you know, spreading lies, propaganda, everything that 287 children were kidnapped in Kaduna. Can we now call those characters that were doing such kind of propaganda as far back as three days ago? I would call them media, the journalists, some of them say they are experts. How can they be experts? Working on speculation, working on propaganda, working on hearsay. A trade expert should rely on facts and figures. That means they're not experts. ṣe rí lanú lẹ́ẹ̀ tí mi ò Robert gómìnà nàìjíríà gómìnà lórílẹèdè nàìjíríà lélẹyìí ẹ wo bó ṣe jókòó lójú ẹ̀rọ ayélujára tó dẹ̀ ń pààrọ̀ ojúkorojú èmi àti yín jọ wo fọ́nrán ibi tó jókòó sí tí wọ́n ti jọ ń sọ̀rọ̀ nọ́mbà yẹn tí ò sọ̀rọ̀ pé bolẹ̀ ti rí nọ́mbà yìí nọ́mbà yìí ò right òun ló jókòó nísìnyí tó wá ń àkíyèsí àwọn ẹni ẹlẹ́ni àìtètè mólè olè mólòkò. I call them insecurity merchants. and by the grace of God in Kaduna, we will never hear something like this. Let me draw your attention to Kajuru incident. Once some people went to the media and said 87 people were kidnapped in Kajuru in Kaduna State. Let me also make it clear to you, that was also figment of their imagination. There was not any 87 <laughs> people that were kidnapped in Kajuru. I must tell you to, right. today, I'm still laughing at them. Okay, well, I'm the I governor. Mean, Just like I was laughing at them when they called the 287 picos, I was slapping at them. Yeah. You see? Olóhun rẹ́rìn ìgbà kan pé two eighty ìgbà tán tó sọ pọ́n tún jí àwọn eighty seven you can tell now èmi àti yín àti rí nǹkan tó ń ṣẹlẹ̀ Because as a governor I know exactly the number of the students in, in, in Kuriga primary school and secondary school I know the people that went to the assembly that morning. But I didn't join issue with those uh, confident merchants because I know they're doing that for their selfish ends. Yeah, well. Again, yeah. the same merchants last week, let me, come, let, let, let me say something. I must say something, Charles, since you called me here. The same characters, if you notice some of them, they say they're expert. They are talking about SEP school. They say, why is it that most of the school are not uh, parents? When I became governor, precisely eight to nine months ago, in Kaduna alone, I inherited over 2,000 schools that need to be fenced. As so, ẹ̀yin tí ẹ bá mọ Kaduna dáadáa, ó ní òun inherit over two thousand schools tí ò ní fence. Ẹ jọ ṣé school tí wọ́n ní ní Kaduna ó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn? I don't know. I've never been there. I don't know the number of schools. Maybe somebody can help us here. We are speaking in Edmonds. I'm working fencing most of the schools. I inherited 2,400 schools that need to be fenced as a governor. Has anyone asked question? Has anyone <laughs> did his investigation? So we don't respond to speculation, Mr. Charles. I've been around for a long time. You know it very right. well. Thank well, th that's, that's one of the reasons, Governor, that we brought you here to be interviewed so you can set the facts straight. You can give us the facts and, and inform the Nigerian people about the facts as opposed to the speculation. And as since we're on that yeah. path, yeah, I... since we're on that path, I mean, what do we know so far? about the kidnappers? Because obviously we need to know about them in order to prevent this from happening again. I mean, are they different types of kidnappers in different areas? Are they affiliated with terrorists? What do we know? Uh, I think, I think uh, uh, after this incident, we are working toward a uh, national uh, uh, security summit uh, we are calling for National Security Summit where all the security agencies in Nigeria will converge together. And uh, I think that will be a bigger opportunity for some of us to ask questions. And I think I will also escalate uh, because uh, as I'm speaking with you, uh, yesterday when I saw the GOC, honestly speaking, uh, my concern when he saw me, let me repeat it again, was to receive my children. I probably have asked, will have asked him the question. Uh, but uh, at least I will try and ask questions again on those issues. But uh, as a governor, like I said, everybody, journalists have their priority, governor has his priority, just like a medical doctor has his priority. So for me, honestly speaking, I trust our armed forces. I believe in our armed forces. I believe in our security agents, agents all of them, because uh, when all this incident happened, a lot of military personnel have lost their lives in the last years. And even only a few days ago, we had uh, military uh, officers being killed in Delta State. Bẹ́ẹ̀ ni, bàbá mi safety domain, wọ́n máa pe àpèjẹ, ṣé wọ́n ní ṣe pati owó tán gbà ni? Wọ́n máa ṣe pati owó tán ẹ̀sẹ̀ gbà náà. Ààrẹ tí ó tún ra private jet inú wọn lẹ́nujọ́ mẹ́ta yìí. police were killed in Delta State, and of course, military are killed in different uh, states of Nigeria. So we should always uh, celebrate our military than to bother ourselves asking them questions on how they succeed or <laughs> how they fail. Okay, just um, very quickly, the, the, question I was going to ask you, I know we've got to let you go. You're a busy man and um, we appreciate the time that you've given us. But given the economic situation in Nigeria, it's getting worse, crime is increasing, kidnapping very widespread. What would you advise people in your state to do if someone they love is kidnapped? What would your advice be to them? Uh, like I said, uh, let me answer this question. It's not a straightforward question. Uh, I don't think uh, that has really come to my mind because, uh, in any case, what we're trying to do in essence is we're trying to uh, different intelligence uh, gathering and sharing. Uh, we have uh, worked closely with our traditional rulers, our uh, community leaders, local government chairmen. So if anything happens, the first thing for them to do is to reach out to the relevant security agencies with immediate effect so that the government will take over and we'll see what we can do. So the, most, the, the problem is that maybe lack of communication, that is the reason why when someone is kidnapped, it takes a lot of time before the security get involved and the process gets so long. But in Kaduna today, you see how proactive we were, and these children came back home within 16 days, like you said. Uh, <laughs> that should make you believe that we've done something. What did we do? It's just organizing the security agencies. People are surprised, and that's why they go into issue of ransom, canatic, non-canatic. No, it's coordination. He's been so determined. It's leadership. That is what is put together. But when a leader is not proactive, he is not determined. Look, like I told you, I was speaking with Mr. President four times a day. I visited the National Security Advisor dozens times. I'm always with the National Security Advisor, always with the Director General of the SSS, always with the service chiefs, with everyone that needs to help. That's what I did as a governor. But as a governor, I have responsibility. Once something happens, you must lead from the front. I must be in the front of any battle because for me, our people are the first. So that's how to be a leader. Be in the forefront, and that's what I did. And people saw what I did. That's why today our people are back. And by the grace of God, I can assure you, we will never ever experience something like that in Kaduna. That is the prayers. And God, by the grace of God, will answer our prayers, inshallah. Governor, I want to congratulate you once again on um, helping to facilitate and secure the release of those children. And um, Nigerians share in your happiness. And um, we thank you very much indeed for joining us this evening. Governor Uba Sani is the governor of Kaduna State, and he was speaking to me there from the capital, Kaduna. now nígbà tí gbogbo eléyìí ń ṣẹlẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí ibo ni former governor Kaduna ń bolo wa El-Rufai òun SDP camp lélẹ̀ tán ń bí pé ah, ah, kí lòun wá ní SDP camp you know ẹ ẹ jẹ́ ká jọ fọpọlọ rò ká fọpọlọ gbé e. èmi ni former governor state kan mo wá gbọ́ pé wọ́n káwọn ọmọ kan lọ ní stéètì mi current governor tó wà ńbẹ̀ ó lóun ń ṣe wàhálà wọn ń sá kiri mo dẹ̀ mọ̀ pé lóòótọ́ lóòótọ́ wọ́n kó àwọn ọmọ lọ níbo ni màá wà kí ni màá máa ṣe kí ló yẹ kí n máa ṣe níbo ló yẹ kí n wà ẹ jẹ́ ká jọ fọpọlọ rò yẹn ẹ wá jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ fún wa tẹ́lẹ̀ tí mo ní ó confam ọ̀rọ̀ tá a program ọjọ́ Saturday ó confam ninety percent tí ò bá ṣe hundred percent ọ̀rọ̀ tá sọ ń jọ Saturday lórí program nǹkan tẹ́ fẹ́ wò yìí ìjọ Sunday ni wọ́n ṣe níbi ah, Sunday service òun náà ti sọ ohun tí wọ́n sọ yìí Saturday làwa ti ṣe program so kì í ṣe pé bóyá a ṣe program wa after tá a gbọ́ no no no no no ẹ jẹ́ ká gbọ́rọ̀ yìí.

probably yesterday or early this morning. Gbogbo àwọn ọmọ school tí wọ́n kú, wọ́n ti release gbogbo wọn. They've released all the students that were kidnapped. Ẹ Cherry, mi ìjà yín láyà o. I'm not trying to scare you. Ẹ kàn má jẹ́ kó jẹ́ tán lé. But make sure your store is filled up with food. Mi ìjà yín láyà. I'm not trying to scare you ẹ kàn gbìyànjú. just try as much as possible. ẹ má jẹ́ kí oúnjẹ tán. make sure the food in your store is not finished. ẹ má jẹ́ kí oúnjẹ tán lé yín. make sure you don't allow the food in your store to get finished. tẹ bá ti ń bu kóńgò ráìsì àbí kóńgò ẹ̀wà ẹ tó gbìyànjú ẹ tó dágbádá. Once you take a, a, probably a bowl of rice or beans, please make sure you restore them back èmi mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ o. I don't know what is going to happen. torí tí n bá sọ jáde. because if I say it out. àwọn blogger gbogbo wọn a máa gbé. Those social media men will start carrying it here and there. Bẹ́ẹ̀ bá ti ń bu gàrí báyìí. As you probably take a spoon or you take a pot or you take a scoop. Ní store tẹ kó àwọn oúnjẹ sí. In your store that you've loaded with food. Gbìyànjú kó tó dágbàdà síbẹ̀. Ensure to replace them. Make sure your food, your, the food in your store doesn't get finished. Till this year will come to an end. Because I can see that the evil one wants to help the evil one to fight themselves. But the most powerful one that is the authority. ó máa borí wọn. we overcome them. ṣùgbọ́n lẹ́yìn ẹ̀. but after that. ẹ listen sáàárín yìí dáadáa o ẹ tẹ́tí dáadáa. àwọn èèyàn burúkú yìí. these wicked people. wọ́n máa wá dá ìṣẹ̀lẹ̀ kalẹ̀ káàkiri káàkiri láwọn hangu kankan hangu kankan. they will now start initiating bad incidents to start happening at places. advice tí mo kàn fẹ́ fún president tinubu. the advice i want to give president tinubu is that. kó túbọ̀ kó security sí gbogbo ibodè tó wọ tó wọ ilẹ̀ yorùbá ilẹ̀ kò sí ètò kan mi pẹ̀lú nàìjíríà ilẹ̀ yorùbá gangan gbogbo ibodè tó wọ ilẹ̀ yorùbá ìgànnà kí ló ń pè é ìgànnà òkè ògùn owódé ìdíròkò kí ló ń pè é bọ́dà ọ̀nà sẹ́rí àbí ọ̀nà ṣakí kókó tinubu president tinubu olúwa rán mi sí yín ni o mi ò ní gangan bá yín ṣe mi ò bá yín ṣọ̀rẹ́ o mi dẹ̀ béèrè owó lọ́wọ́ yín o kó àwọn security àwọn security sí gbogbo ibodè tó wọ ilẹ̀ Yorùbá torí tẹ́ ẹ bá lè ṣe àṣírí máa tú gan àṣírí máa tú gan ṣùgbọ́n ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi níbi gbogbo tẹ́ wà Nàìjíríà ẹ má jẹ́ kó ń tán nílé yín President Tinubu gbìyànjú gbogbo àwọn láti lieutenant ẹ lieutenant ẹ eh, major captain lọ sókè bẹ́ẹ̀ fowó dí wọn lẹ́nu owó pé dí wọn lẹ́nu ó rí pé tó bá fowó dí wọn lẹ́nu wọ́n ṣe àwọn ìpàdé kan kọjá lórí ẹ àṣírí máa tú agbára dẹ̀ máa jábọ́ àṣírí máa tú gan inú ìwọ gan á dùn èmi ò support ẹ o ò like ẹ for nothing praise the lord. hallelujah ẹ kí hallelujah dáadáa. hallelujah. Iṣẹ́ tí Ọlọ́run rán mi lèmi ń jẹ́. I'm only delivering the message that the Lord has sent me. Gbogbo àwọn major, gbogbo àwọn junior junior officer and uh, both senior officer, both Navy, Army, Air Force, eh, Dangote, eh, Dangote, I mean, customer and eh, <laughs> immigration, immigration, àwọn ọlọ́pàá jẹ lójú onílé ajẹlójú ológbò bíráìbù gbogbo wọn tùtẹ́ wọn lọ́rùn kó tẹ́ ẹ bá jẹ wọ́n ní gbèsè ẹ lọ san ẹ fún wọn ní àwọ̀láwáǹs kọ́lẹ̀ wo bí àṣírí máa tú àṣírí máa tú àṣírí àwọn fúlàní ni o àṣírí àwọn fúlàní ni kó o dẹ̀ wá nìjẹ́ nìjẹ́ tó nàìjíríà blọọkì Da Da. dáadáa àṣírí máa tú o àṣírí ọba kan máa tú ní ilẹ̀ haúsá president Tinubu ilẹ̀ haúsá àṣírí ọba kan ọba tó lókọdù láàrin wọn ni àṣírí ẹ̀ máa tú president gosinta lè ṣe fẹ́mi o èmi ẹwẹ bí èmi gosinta lè ṣe ọmọjọ́ ti máa kú bẹ́ẹ̀ ti wá yẹn ti ó kàn jẹ́ pé kú yẹn dáa ọmọjọ́ ti máa kú praise the lord hallelujah ìwọ ni kú ọmọjọ́ tó máa kú ń tiẹ̀ kò fèmí lẹ̀ praise the lord. hallelujah. let us pray this prayer very well. God change the countenance of the day. for me from evil to good. where is our president? where is our God? ẹ jẹ́ kí n round ẹ̀ up báyìí ó ti pẹ́ tí mo ti máa ń tẹnu gbólóhùn yìí tí mo máa ń sọ fún wa lẹ́nu èèyàn méjì mẹ́ta láti fi ìdí òótọ́ láti fi múlẹ̀ mo dẹ̀ máa ń sọ béèyàn kan bá dé tó bá ní à Ọlọ́run ní kí n sọ fún ẹ pé àbọ̀ Ọlọ́run ló sọ báyìí mo lémi máa ń ṣàkíyèsí tí mi bá rápẹrẹ ká fàpẹrẹ hàn mí mi ní gba ọ̀rọ̀ yẹn gbọ́ mi ò ní gbà á hmm mo lè testify mo lè gbà pé ohun tí bàbá yìí ń sọ ó rí bẹ́ẹ̀ torí mi ti rí àpẹẹrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yes ẹ rí i pé gbà tèmi ń sọ̀rọ̀ tèmi àwọn skul ni mò ń sọ àwọn skul tẹ bá rántí mo tẹnu mọ́ then mo fẹ́ jẹ́ kẹ́ ẹ notice nǹkan kan bí fídíò tẹ wò yẹn àwọn ọmọ tọ́nà kó lọ tí wọ́n ní wọ́n dá padà ẹ jẹ́ ká ṣàlàyé nǹkan kan fúnra wa wọn ní tó o bá kọkọ fi wèrè kó o fi dánra ẹ wò àbí kó o fi dán ọmọ ìyá ẹ wò aráàta ò ní mọ yìí pé ó yẹ kán sá fún àbó yẹ kán bẹ̀rù ẹ òun lohun tẹ rí tí àwọn aráabí tí wọn kọkọ dọ́gbọ́n tí wọn ṣe wọn ń fi òkò kan wọn fi ń pa ẹyẹ mẹ́ta ni now ẹ má jẹ́ ó yà yín lẹ́nu tẹ bá gbọ́ pé tá a bá jáfara pé they started doing the same thing lápá ọ̀dọ̀ wa ìyẹn tá a bá tẹ́tí tá a bá gbọ́rọ̀ tá a bá ṣe gbogbo ohun tó ń sọ fún wa wọ̀nyí. tẹ bá dédé gbọ́ pé wọ́n ti lọ ń kó àwọn ọmọ ọlọ́mọ ní skul àbí nǹkan kan ti ń ṣẹlẹ̀ ẹ má jò yà yín lẹ́nu bọ́ kó lè ṣẹlẹ̀ tí àwọn èèyàn tá à ń sọ fún tí wọ́n bá gbọ́ tó bá gbé àwọn ìgbésẹ̀ tó yẹ because tó bá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ wọ́n ti mú ohun tí wọ́n fi ṣe ẹ̀rí ara wọn wọ́n ti mú un kalẹ̀ wọ́n ti jẹ́ kó kọ́kọ́ ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn sódà tó bá ṣẹlẹ̀ lọ́dọ̀ yín ẹ ní sọ pé wọ́n wá ń kógun jà yín ni ẹ dẹ̀ ní sọ pọ́dọ̀ yín ló ti ń ṣẹlẹ̀ wọ́n á sọ fún yín pé ṣèbó ṣẹlẹ̀ lọ́dọ̀ tàwọn náà wọ́n á ní ṣèbó ti ṣẹlẹ̀ lọ́dọ̀ tàwọn náà ṣèbọ́dọ̀ àwọn ló ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ ṣèbó ẹ̀sẹ̀ ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ tiyín ni ẹ dẹ̀ rántí ìpàdé kan tí gbogbo àjọ wò lórí ẹ̀rọ ayélujára àti lórí news níbi tán ti pè pàdé àwọn àgbààgbà wọn tán ń sọ̀rọ̀ wọ́n láwọn ò lè blame anybody fún problem tó wà ńlẹ̀ wọ́n nítorí pé Buhari ṣe ìjọba the same ogun yẹn ló ń jà wọn kò rí nǹkan kan ṣe sí pé so àwọn ò lè blame Tinubu àwọn ò lè blame Jonathan pé ṣùgbọ́n lákòókò táwọn wà yìí kó ní kálukú lọ tọ́jú agbègbè ẹ̀ so ẹ di ọ̀rọ̀ yẹn mọ́wọ́ ẹ dẹ̀ wo àpẹẹrẹ ohun tí wọ́n ti dọ̀ra ṣe pé wọ́n jẹ́ àwọn ọmọ kan gbé o um lọ́dọ̀ tàwọn àmọ́ àwọn padà rí wọn ṣé wọn pé tó bá yá tán bá ní irú kíní ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ Yorùbá tẹnibọdì bá fẹ́ pariwo pé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni àbí wọ́n wá fẹ́ máa fogun jà wọn ohun tó máa kọ́kọ́ sọ fún yín ni pé ṣe bó ṣẹlẹ̀ lọ́dọ̀ tàwọn náà ọ̀dọ̀ tàwọn ló ti kọ́kọ́ ṣẹlẹ̀ meanwhile tọ̀dọ̀ tiwọn yẹn ní kọ́nukọ́họnú ó rí bákan ó sapá kan jà mọ́ àáròótọ́ ọbẹ̀ àrírọ́ ọbẹ̀ àmọ́ tó dìídì ṣẹlẹ̀ ohun tí wọ́n fẹ́ jẹ́ ká a gbọ́ àti ohun tí wọ́n fẹ́ sọ fún wa òun ni wọ́n ń sọ fún wa ẹ rí i pé nínú àwọn kọ́là tí wọ́n pè wọlé wọ́n là wá lọ́yẹ̀ pé bíjọba àpapọ̀ gan ní àwọn ò sanwó bí wọn kówó fún wọn kí ló fún wa láṣọránsì pé gómìnà ò ti kó owó fún wọn ká sọ pé ó lè jẹ́ ìgbà tó bá ṣèjọba tán after eight years tán bá pè pé àwọn owó kan ra ló máa jáde láni ṣe é rántí ìgbà tán kó àwọn ọmọ iye báyìí àwọn lọ fowó gbà wọ́n ni àwọn ò kàn sọ jáde ń gbà yẹn ni ẹ dẹ̀ gbọ́ pé ó ti ń sọ̀rọ̀ tẹ́rápì ó ti ń sọ gbogbo ẹ̀ ń sìn ọlọ́run ló mọ iye owó tí wọ́n máa ṣírò tán máa ló wọlẹ̀ síbẹ̀ yẹn tí wọ́n á ní wọ́n ná lé àwọn ọmọ yẹn lórí ó ní gbogbo ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá sọ ló ṣe ni ò ṣe lójútùú lọ̀rọ̀ yẹn ló ṣe fi gbogbo ara jọ irọ́ àgbélẹ̀rọ irọ́ àwọn èèyàn kan ó dẹ̀ ń fi hàn yín pé wọ́n ń fi òkò kan wọ́n fi ń pa ẹyẹ mẹ́ta one wọ́n fẹ́ gba owó wọ́n ti gba owó two wọ́n fẹ́ ṣe àpẹẹrẹ kalẹ̀ pé ó ti ṣe àwọn tipẹ́ kì í ṣe pé bóyá àwọn wa kógun jà yín three wọ́n fẹ́ẹ́ fi fìdí ẹ̀ lọ́lẹ̀ ẹ rí i pé nínú ọ̀rọ̀ tí arákùnrin yẹn sọ ó ní gbogbo èèyàn mọ̀lú àwọn tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ti wà nù níùsì nísìn nǹkan tó ṣẹlẹ̀ ǹjẹ́ ẹ ṣe àkíyèsí pé ìgbà tí wọ́n ní wọ́n gbé àwọn ọmọ yẹn ṣáwọn pé ìmídélé ni níùsì yẹn tó dórí CNN tó dé everywhere ẹ béèrè lọ́wọ́ ara yín ìgbà tí wọ́n pa ọba mẹ́ta àbí mẹ́rin nílẹ̀ yorùbá ibi mélòó lẹ ti gbọ́ news yẹn ibi mélòó la ti gbọ́ news yẹn ìgbà tí wọ́n pa ọba bíi mẹ́rin nílẹ̀ yorùbá ọba ni o now ọba kì í ṣe pé orí wọn ju àwọn ọmọ kéékèèké lọ o ẹ má get me wrong but normally most of us we think pé tọ́n bá ń sọ̀rọ̀ nípa pé nǹkan ṣe àwọn èèyàn tá a rí bí olórí ó máa ń tètè make news àbí ìgbà tí wọ́n ní wọ́n pa àwọn ọba mẹ́ta àbí mẹ́rin ní ilẹ̀ yorùbá káàkiri ibi tán ti pa wọ́n yẹn gómìnà mélòó ló sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára àbí tó gbé ìròyìn yẹn tí gbogbo àgbáyé gbọ́ pé wọ́n pa àwọn ọba nílẹ̀ yorùbá ẹ gbọ́ níbì kankan ju ìwọ̀nba àwa tí à ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára ta ni báwo nirú ẹ̀ ṣe ṣẹlẹ̀ ẹ gbọ́ jù bẹ́ẹ̀ lọ àwọn ìròyìn orílẹ̀-èdè nàìjíríà tó gbé gan wọn fi gbogbo ara gbé wọn kàn sọ̀rọ̀ ń pa ẹ̀ ráńpẹ́ wọn mẹ́nu kò mẹ́ni gbẹ́wó gbàrà tí ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ yẹn ti ṣẹlẹ̀ ẹ lọ sórí ẹ̀rọ ayélujára ẹ lọ google ẹ lọ wòye news stations tó gbé ìròyìn yẹn all over the world wọ́n ń múra ẹjọ́ kalẹ̀ ni ẹjọ́ làákọ́ ká tó lè jà ohun tí wọn ń ṣe ó yé wọn paríparí ẹ ọrọ yìí ó ṣì ní ọpọlọpọ ìbéèrè tó tò mọ tó dẹ yẹ kí wọn béèrè tí ò yẹ kán kàn mú ọrọ yìí kán fi ṣe pé ẹ dà sábẹ carpet àbí ẹ dà sábẹ rọọgì ẹ jẹ ká move on to the next section ó ń sọ pé òun ò ní interest inú kán máa bi òun pé ṣé wọn yìnbọn mọra wọn báwo náà ṣe gbà wọn kalẹ no ó yẹ kó ní interest inú ẹ̀ because irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó yẹ ká lè lò gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ fáwọn gómìnà tó kù ó yẹ ká lè fi ṣe blueprint because ẹ wo how easy how easy it is fún láti lọ gba àwọn ọmọ yẹn wá ẹ wo how easy it is fún pé wọn ò sanwó àwọn sójà ò sì yìnbọn wọn gba àwọn ọmọ wa a ní láti understand bí wọ́n tiẹ̀ ní sọ lórí ẹ̀rọ ayélujára pé ọgbọ́n tá a dá bá a ṣe mú wọn látẹ̀yìn ni but at least there should be something because ó yẹ kí everybody lè learn from nǹkan tó ṣẹlẹ̀ pé ẹ rántí pé àwọn ọmọ Chibok títí dòní wọn rí wọn pé o wọn ráwọn ọmọ yẹn pé dìsìn àwọn kan ṣì wà nù gbèkúnnú wọn irú ọgbọ́n wo lòun wá rí dá tí ò fẹ́ sọ bóyá wọ́n tẹ̀lé ló lo ọgbọ́n yẹn gan àwọn ọmọ Chibok tó sì kù kán lọ wò bóyá wọ́n máa rí wọn gbà irú ilé àṣàríbù yẹn ọmọ tó lóun ò lè renounce Christianity bóyá tó bá sọ ọgbọ́n tí àwọn dá bóyá wọ́n tún lè lọ dárú ọgbọ́n yẹn tó bá jẹ́ pé ọgbọ́n tó mọ́pọlọ dání láti lọ gba ọmọ yẹn níbi tó wà ó tẹ̀ jẹ́ pé wọ́n ti ṣe a lot of damages sínú ayé àwọn ọmọ yẹn at least wọ́n á lè lọ gbà wọ́n bọ̀ ń sọ pé òun ò ní interest òun ò ráyè nínú gbogbo yẹn àpẹẹrẹ ẹni tó ń parọ́ ni àpẹẹrẹ ẹni tó ní nǹkan tó ń bò mọ́lẹ̀ ni wọ́n fi àwọn ọmọ yẹn lẹ̀ wọ́n dẹ̀ ń sọ pé àwọn ọmọ ìgbà táwọn máa fi wọ́n lẹ̀ àpẹẹrẹ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n sì níṣẹ́ tán fẹ́ ṣe wọ́n fẹ́ debrief àwọn ọmọ yẹn àtàwọn òbí wọn pé ẹ gbọ́ bàbá ti fún yín láwọn ọmọ yín tẹ́ mú wọn lọlé ẹ gbọ́dọ̀ báwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ bọ́n bá bí yín ní nǹkan kan ẹ kàn sọ fún wọn pé wọ́n ṣáà ti fi yín lẹ̀ ti dé láyọ̀ àtàlàáfíà náà ni ó ṣeé ṣe gan wọ́n lè halẹ̀ mọ́ wọn pé tá a bá gbọ́ pé kankan nu yín sọ̀rọ̀ àbí tá a rí yín lórí ẹ̀rọ ayélujára tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀wọ̀n ni ó gbẹ̀yìn ẹ̀ ohunkóhun náà lè fi halẹ̀ mọ́ wọn láti pa wọn lẹ́nu mọ́ ṣùgbọ́n àwọn nǹkan kan ṣì wà nídìí ọ̀rọ̀ yẹn tí ò tíì jáde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wá mọ àwọn oníròyìn sí mo mọ̀ pé àwọn oníròyìn tán wà nílé tọ́jú lóòótọ́ wọn ò ní give up àwọn náà tún máa tọpinpin gbogbo bó bá ṣe wá ń unfold nǹkan tí gbogbo wa bá jọ ń rí tá a bá jọ ń gbọ́ á padà wá máa wò ó pé ṣé ọ̀rọ̀ tá a sọ tá a já àbí a kàn móòmù lóòmù ni a nǹkan tá a rí àwa là ń sọ ohun tí ò tí ò bójú mu àbí là ń sọ ohun tí a rí gẹ́gẹ́ báwọn ṣe ń sọ. Ẹ má gbàgbé àwọn ọ̀rọ̀ yẹn ṣe pàtàkì. Gbogbo ọgbọ́n táwọn èèyàn wọ̀nwọ̀nyí ń dá wọ́n ń pèlò nǹkan kan lẹ̀ ni. Ohun tán ń pèlò ẹ̀ lẹ̀ kìí ṣohun témi lè máa sọ lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n ogun àsọtẹ́lẹ̀ kìí arọ. tó bá gbọ́n ni o kìí ṣe eléyìí tó bá gọ̀. Ogun àsọtẹ́lẹ̀ kìí tó bá gbọ́n. um Gbogbo ẹni tó bá yẹ kó gbọ́ Ọlọ́run á jẹ́ kán gbọ́. Wọ́n ti ní irú iṣẹ́ kí làgbẹ̀ ń ṣe lóko tó ń dòru, àfèyí tó bá fẹ́ jíṣu ẹlẹgbẹ́ ẹ̀ wà, um irú ọgbọ́n táwọn Arabí gbọ́n leléyìí. um Àkókò ti lọ láṣàálẹ́ tòní, um mo fẹ́ kí gbogbo wa pé oníyán ṣé, ọlọ́bẹ̀ ṣé, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́, ẹ kú àìbínú, um mo mọ̀ ọ́n o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, ẹ àtàárọ̀. Wọ́n ní gbogbo ẹni tó bá fi tiẹ̀ lẹ̀ tó ń gbọ́ tẹni ẹlẹ́ni um elédùmarè náà á bá wọn gbọ́ tiwọn elédùmarè á ṣe gbogbo iṣẹ oníkálukú yín láṣepé kò ní ṣe é um mo kí gbogbo wa kú àtàárọ̀ mo dẹ kí yín kú àdúrótì um mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ọjà tẹ̀yin náà tẹ́ bá gbé kalẹ̀ um ẹ tà ẹ jèrè ńbẹ̀ ẹ réèyàn bá yín rajà ẹ réèyàn bá yín ná um ọjà yín ò ní kùtà láṣẹ Èdùmàrè mo mọ̀ ọ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín um fún gbogbo ẹ̀yin tí ẹ máa ń ṣọwọ́ sí wa ní gbogbo ìgbà àtẹ̀yin tó wù kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ náà mo ṣe ládùúrà fún gbogbo yín ẹ̀yin náà ò ní tán ọwọ́ yín ọwọ́ yín ò ní kan sọlẹ̀ àpò láṣẹ Èdùmàrè ẹ rí iná ẹ rí lò ẹ rí jẹ ẹ rí mu um lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ọmọ ò ní kú mọ́ yín lójú o aya ò ní kú mọ́ yín lójú ọkọ ò ní kú mọ́ yín lójú ajínigbé ò ní jí yín gbé wọn ò ní jí yín lọ́mọ gbé wọn ò ní jí yín láya gbé o wọn ní jí yín lọkọ gbé láṣẹ Èdùmàrè gbogbo wa báyìí Èdùmàrè á fi ẹ̀mí gígùn á fi ta wá lọ́rẹ á ní fọwọ́ wa gbọ́mọ sí o àwa náà wà ní kú ní rèwerèwe gbogbo wa là á dàgbà tá a fèrè ìjìjọ òbí tá a fọwọ́ pawú á darúgbó kùjẹ́kùjẹ́ gbogbo bó ṣe wù ká dàgbà tó à ní dàgbà òsì o à ní dàgbà àyà àgbà wa ò ní dàgbà yẹ̀yẹ́ à ní ráre ẹ à ní fi àìsàn lògbà láṣẹ Èdùmàrè títí dìgbà tá a bá tún pàdé èmi ọmọ yín ni o ọ̀rẹ́ yín Dr. Mike Ọlá mò ń kí gbogbo wa wípé ká tún ríra láyọ̀ o ká pàdé láyọ̀ ó dàárọ̀ o. thank you oníyèmùyè àwọn ló ní iye tó gún ògèrègbè iye ẹ má má gbé mi níye tèmi. àgbẹjọ́ bá dàrò ní kó dákú kó dà tèmi síre. alukojo bọ́lá nílẹ̀ oṣù ọ̀dàkùnkọ̀ òkun tèmi síre. lékeleke ọmọ yòyí ẹlẹ́fun ìbá fún mi ló kàn ó kàn tèmi ń dorí o. ẹlẹ́lẹ́ onífẹ̀ ńlẹ́ ọ̀kanjọ́ onífẹ̀ àjèdodo agbẹ́jì òrọ́gbọ̀rọ̀ yọ àbàdé bí yéye. ìyá mi ẹnu gbàgbà kẹ́gbẹ́rẹ́ tèmi wá gbogbo ara ní tẹ̀kùtẹ̀kù kì í jowó. mo sunkún owó olúwa fún mi lówó bàbí. ẹ̀bẹ̀ làmí bolúwa ọba máa fowó kẹ́yìn lọ́rọ̀ wa. ọba tó ní ilẹ̀ odò ẹ̀dẹ́kun ẹtú mi lóhùn mi ṣe. ẹ máa mi lọ́nà o ẹ ń ṣoríire ẹ máa gbèrè mi lọ́nà o ẹ ń ríre dalẹ̀.